sọ yẹn wọ gbàgbé ni wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọdún méjì wọ́n fi jù ẹ o jì máa fi àbàdà ṣe ẹ̀yẹ ó ní nǹkan tó mo pè é fún ẹ ohun tí mo ní kí n bọ́ ọ sọ ni pé àwọn ọmọ tó ń ṣe court nínú kámpọ́ọ̀sì wa ara tí wọ́n ń dá lọ́wọ́ yìí kò tiẹ̀ dá rárá concern mi ni pé mò ń suspect Débò àfàìmọ̀ kó má wà lára wọn ìyẹn mo ṣe ní kí n pè ẹ́ kájọ sọ. So, kó má bàa dàbẹ́ pé ọmọ yẹn fẹ́ lọ bà fámìlì wa jẹ́ n ò dẹ̀ nífẹ̀ẹ́ kó borúkọ ìdílé wa jẹ́ rárá ìyẹn mo ṣe ní pé kí n pè é. Dairo ah, mi ò lérò pé ó jẹ́ kọ́rọ̀ irú ọ̀rọ̀ ìjẹ́ tọ̀dọ̀ tèmi. èmi tí gbogbo ènìyàn nífẹ̀ẹ́ láàrin èmi lọ́wọ́ chief ọ̀tún gbàjagun mọ́lù àyìndí ọmọ fàṣọlá ká wá gbọ́ pé ọmọ tí mo bí jáde látinú ló lọ ń jó ẹlẹ́gbẹ́gbẹ́ ló ń wo ìwàkiwà dẹ má wo kò sí nǹkan tí mi fi ti àwọn ọmọdé lọ́rùn tó bá jọ́rọ̀ owó ni mo fún wọn kò sí nǹkan tí mi ò kì í ṣe fún wọn mo jẹ́ kọ́ mọ̀ pé education is the best legacy. Yes. Eh, you see ẹ eh, bọ́ ju gbogbo ọ̀rọ̀ yìí náà lọ ojú kan ló ń bímọ ìgbà òjò ló ń tàn ìwọ ló ní débọ̀ nítorí tí ìdí bá bàjẹ́ tó nídìí ló dà ó jọ di tèmi àti ẹni you and Debo, you bearing the same soul name Fáṣọlá ló ń jẹ́ Fáṣọlá ló ń jẹ́ bó bá ṣe wá àwọn ìkíwọnú handle rẹ̀ bẹ́ẹ̀ bọ́ èmi bí mo ṣe ń lọ lé báyìí látòrí ìyá ẹ̀ dé orí débọ̀ fúnra ẹ̀ ń gbá mọ̀ pé ẹran tó yẹ ló ń jẹ́ náà màá make sure pé ilé yẹn facts. nítorí ìdí èyí ọmọkọ́mọ tíjọba bá ti mú ó ń ṣẹgbẹ́ òkùnkùn kò kàwé lórílẹ̀‐èdè yìí mọ́ ohun tí ẹ bá nìyẹn mo ṣe ní kí n ṣàlẹ̀ everything fún ẹ. no problem i will do something over it okay máa ṣiṣẹ́ lórí Um, jẹ́ kí èmi tètè máa lọ ṣe one or two places láti àkíndóde mi. ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí o tó bá ṣiṣẹ́ lórí ẹnu ilé èmi kan máa ṣiṣẹ́ bá fẹ́ mi dénú ọgbà máa ṣe gidi lórí ẹ̀. kò sí pẹ̀lú ẹ̀wọ̀ mo really appreciate that all thank you brother àbúrò díẹ̀ díẹ̀ o. ó bàjẹ́ ká máa lọ. èmi mo bàjẹ́ àbí wọ àbúrò mi náà ló ṣe jẹ́. wẹ́n nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni pé.

òkúpa sí èmi ní èmi ètò ètò a máa rí ìbára wa ṣe mo lóbìnrin jẹ́ orílẹ̀ òwà important ètò yẹn bẹ́ẹ̀. ok máa máa pè é call you later all right take care. <coughs> ah ah ẹ eh, múra ẹ pọ̀ jù sọ́jà náà dẹ̀ lẹ́ ń lọ báyìí. ọjà ni. ṣé àwọn ẹ̀kan gbẹ̀ mọ́kọ wa lọ́wọ́. ah èpè kọ́ gbà mí máa ń dè lọ́wọ́ àwọn náà ní fẹ́ tẹ̀. a lè sọ bẹ́ẹ̀ o báwa ni ṣé owó tó wà lọ́yìn yẹn máa tó gbogbo tó fẹ́ ra. a kò sí problem tí tó wà tí tó wà òkè. ẹ má pẹ́. yes. Tell me what that was. Yes, I'm good. Oh, that's all right. Mm -hmm. Uh, Yadibo. you see, àwọn àgbà máa ń pòwe. Wọ́n á ní àgbà tí ó bá kẹ́hùn sọ̀rọ̀, á sáré. Hi, Shiv. Ọ̀túnba Ayíǹde ọmọ Fáṣọlá. That's your name. Mi ò ní ẹ́fà gbà láyè kí ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ọ̀dọ̀tí kó bà mí nínú jẹ́ àbí kó bà mí lọ́kàn jẹ́. Kí ló ṣẹlẹ̀? Dáìrò àbúrò mi tó jẹ́ kan lára àwọn lẹ́kítọ́rà Adébọ̀ ni mo rí lé ní. Ó sọ̀rọ̀ sílẹ̀ ilẹ̀kùn nípa àwọn ìwà játijàti. Jati ìwà burúkú tó kún ọwọ́ débọ̀ báyìí àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí débọ̀ ń kó báyìí in fact i'm very sad. and i've been telling you. ó dáa kéèyàn tọ́ ọmọ ẹ o mo ti máa ń sọ fún ẹ on several occasions kó má bàa di pé ìwà àti débọ̀ ọmọ ẹ ẹ má kí i ká àbámọ̀ bọ̀ ẹnu ó ní tún ọmọ ẹ kó lè fún ẹ nísinmi mo ti gbìyànjú tèmi tó kú dẹ. débọ̀ hmm, bọ̀kátẹ̀ ló kú dá ìrètí ẹ̀rí ẹni tí tó rọ̀ nípa débọ̀ ṣé bẹ́ẹ̀ mi ló yẹ kán pè ṣé ẹ kán lè explain fún dáadé ẹ̀ ah, kí n débọ̀ wá bá dé pálapàla wọ́n lọ́rùn. fm ah ọmọ inú ń bí mi ó ti ju wọn tó ń sọ lọ ó ní kí wàá máa jẹ kí máa mu inú ń bí mi i dey vex i dey tell you. bọ́ọ̀dé bọ́ ah! kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀. you know the thing wey happen that bastard Doctor dairo that lecturer ó fuck up now kí n nọ́ọ̀sẹ̀sì ẹ̀ ní sọ́ọ̀sì bá lọ sọ pọ̀ sí tèmi pé ẹ̀ẹ́dì eh, ṣẹ́gun òkùnkùn school ọ̀tọ́kùn eighteen. kọ́tísù ó yà mí lẹ́nu ọ̀dọ́ ọba tí mo dẹ̀nà yàrá ya ẹ̀ ni àbí mo lù yà àbí mo ṣe ọkọ fún bàbá lákù ya ẹ̀ ni ló sọ kọ sí popsins gbogbo nǹkan tẹ́mi wá ń bèrè ọ̀ fún mi ọ̀tọ́ pẹ̀tì. debo mo ti sọ fún ẹ pé kọ́kọ́ tẹjú máa ìmúlẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọn ló ń pòtẹ́tẹ̀ ló ń pòtẹ́tẹ̀ pòtẹ́tẹ̀ ló mi wá dùn sí ipẹ́ tó pòtẹ́tì yìí o ti fẹ́ báyẹ̀ ìjẹba kí ló ká ṣe sí. ọmọ adevers adevers inú ń bí mi inú rún mi gidi gan ni oh my goodness ó mọ̀ bóyá ń lọ ọ̀fẹ́ mi ní ìṣẹ́rọ rírọ̀ inú ẹ̀kọ́ tiẹ̀ ń bí mi nítorí kọ́ jẹ́ kù mí ní mi ṣe mú nǹkan tí mo fẹ́ ṣe fún tí ó bá ṣe yẹn ni let me not be like that Fẹ́mi ní báyìí o Dr. Dairo Fashola aláǹgbá ẹ̀ ti wọ wá kan wá pàtì yọ báyìí ọmọ ọ̀tá fẹ́ ṣe báyìí kò gbọ́dọ̀ parí semester yìí ó ní mo sọ yẹn èmi ni mò ń protect ẹ̀ tẹ́lẹ̀ èmi dẹ̀ mo wá ṣe yes mo ti ṣe kó lórí ẹ̀ anything tó bá wà la máa fi ṣe pé mate lọ́yọ̀ la ká mate ọ̀rọ̀ ẹ̀ la fẹ́ sọ àṣẹ lọ́nà. olùkẹ́ ṣé tí ọlọ́run bá ti gbé ọwọ́ rẹ kan sókè ju tàwọn tó kù lọ ṣé ó yẹ kó gbàgbé àwọn tó ti jọ ń bọ̀ látìlẹ̀ ṣá ẹ́ ọ̀rẹ́ ò bá má ronú bẹ́ẹ̀ wọn náà mọ̀ pé kò easy kí n tó lọ rajà kí n tó wá tà á káàkiri káàkiri kò easy ẹ̀kọ́ ń rò bẹ́ẹ̀ ni ẹ má bínú ọ̀rẹ́ mi ṣòbọ̀ má rò bẹ́ẹ̀. mo ti mọ̀ pé nǹkan tó máa wí náà nìyẹn ọjà ọjà yìí náà ṣá ọjà ò fún ẹ láyè kó tiẹ̀ jáde kó wá wá wa ẹ bọ̀sọ̀ ọ̀rẹ́ mo fẹ́ kó mọ̀ pé àjọ wà tẹ́lẹ̀ ni ò kó yẹ kó tó bísíǹsì kó gbàgbé wa náà. ó ṣe ó dẹ̀ kọ́ wá sí mítìmù ó dẹ̀ mọ̀ pé mi mo mú ẹ wọnú mítìmù yìí gbogbo ẹbí yẹn pátápátá orí mi ni wọ́n ń dà ẹ ṣó dáa bẹ́ẹ̀ yẹn. ṣẹ́rí ti mítìn yẹn màá wá n tó ṣẹlẹ̀ ní pé kò yí kéèyàn tó ní ṣọ́ọ̀bù ní àárín ọjà eléyìí ló jẹ́ ṣọ́ọ̀bù mi kẹta tó bá gbà ń pè mí ni màá ti já sí gbogbo pàárọ̀ yìí torí pé ó pè mí mi ò ṣe mọ bó ṣe ń lọ wá gbọ́ ń sì tí o ti wá wáyé mo rẹ́dì láti já ẹ sí ọpẹ́lọpẹ́ àyìndé ọmọ fáṣọlá o ṣé o ti gbórúkọ yẹn rí àyèdè ọmọ fàṣọlá ọláyé ni mò ń jẹ́ ń sìn òun ló mọ bó ṣe gba ṣọ́ọ̀bù sínú ọjà fún mi so mi ò kí ń ráyè lọ sẹ́ni ìwé o ò ní wá bínú sí mi ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi. Ah, ah, folúkẹ́ kémi máa pè é àbí kí ló sọ hmm, oríṣiríṣi. má fi ṣèbínú ṣùgbọ́n ìwọ náà ṣàmọ́ ibi tí mo ti máa ń tajà tẹ́lẹ̀ ọlọ́run ló wá ìdè sí mi ṣé pé lẹ́yìn ṣọ́ọ̀bù nǹkan tèmi ṣàmùlò ni pé ṣí àtúnṣe rẹ̀. ìtùnú. má mú one thousand naira nù báàgì mi kó wá lọ ra juice wá fáwọn ọ̀rẹ́ mi. kí n bá sọ fún un pé mi ò ní sùn wá pé tó bá wọ jákè gbà kò tún nílò bẹ́ẹ̀ o. òwe fàyà sórígà jẹ́. àwọn ti fa tó tó lọ lọ́kọ̀ pé tí o bá jẹ ẹ̀yà eh, sórígà débọ̀ aláwọn ni. àwọn àníbi ìjẹ̀bù ló pè. débọ̀ débọ̀ débọ̀ ah, débọ̀. Hello. How are you? How you doing, man? Ah, kí ló bọ̀? Kí ló ṣẹlẹ̀? Bó ló sí bọ̀? Happiness jàre. Um, mo kàn ní pé à ń sáré lọ síbì kan sóko kan pé gba pé bíbá ètò wà ní ọkàn kákan yẹn jù àdúgbò. mo mọ̀ pé o wà òkè rárá. kí ló rí. kí n má parọ́ fún ẹnu ẹ̀ ń bí mi o mo kàn fi ọpọlọ gbé ẹ kúrò bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ibi tí mo ti bẹ́ẹ̀ yìí ń bí mi nù ọ̀tọ̀ ní tí mò ń wá ẹ fún káàkiri ọ̀tọ̀ ní tí mo bá ń bẹ̀ kí ló ṣe ẹ́ a ní wípé tí o ò bá lè gbórúkọ ẹbí ẹ kọjá ibi tó wà má tó bàjẹ́ náà bàbá tó bí èèyàn pàtàkì ni wọ́n láàrin ìlú èyí tó tún jẹ́ ń kó ẹ̀ pòfẹ́sọ̀ ni wọ́n nínú ọgbà wa ah, ṣé wọ́n lé ẹ̀kọ́ máa rí pẹ̀lú gbogbo àwọn ilé yìí kódà. ṣẹ̀gẹ́ ó mọ̀ pé nǹkan kan yìí ẹ̀ jẹ́ kí sáré láyé ẹ̀ kódà kí wọ́n máa discriminate ah ṣé o fẹ́ kí n máa yára mi sọ́tọ̀ ni ṣé àwọn ilé tí wọ́n ń wò yìí ah èmi ni mo ń bọ́ mi inú wọn. rọra máa náwó sí wọn má kó gbé mi jọ o. rọra má bínú má bínú ṣé o lè bọ́ yìí wà yẹn àwọn eléyìí èmi mò ń bọ́ mi ni wọ́n ṣe tó bá dé wàá ká mi mọ́lé bọ́sì máa lé wa dànù ni so kí ló expect kíkó wa ká wọn mọ́ bí ó pè mí. gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu ibi tó kéré jù nínú ilé yín tẹ̀lé ṣeré sí ó fún àyìnjọ tẹ́lẹ̀ mí lọ. bọ́sì máa lé wa dànù kí ló fẹ́ kí n ṣe. torí ẹ lọ ṣe wá tẹ̀ láwọn ilé wa sórí àkàtà ó pè mí. okay no problem um, this is Kemi. ìyá nìyẹn ìyá wa nìyẹn. <laughs> nice to meet you. same here. Um, so yeah, check me èmi náà on it. ní ti tiwantiwa àwọn bàbá ọkọ ẹ lélẹ̀. ah okay. <laughs> ṣe wa ok. ah ṣẹ̀gẹ̀ o disappoint me rí ó máa ń mojú lọ sọ́jà ìfá àjẹ́ kí n sọ pé ọjà lójú ẹ̀ ń gbé. nǹkan tó ni pé for the first time ibi tó ti rí ẹ. ọ má bẹ̀rù wo ṣé bébí kí n ṣàwájú fún un àbí kí ló rò o fẹ́ ṣe fàájì fún mi ìyàwó mi níbí ba. Ah, ọ̀nà wa ah, ọ̀tọ̀ lórin ọ̀tọ̀ ní ti àti àwọn ọmọkùnrin alági olùsọ yà ah, á mú ẹwọ ọbì kan rọlẹ̀. inú kọ rẹ pa ṣe ṣẹkẹ bá ń tì. ẹyin tèmi ẹ sáré orí yíjà rẹ. tó bá rí wọn máa hùwà tí wọn. aláyé tó ní fún wa kankan ni ọmọ ọdọ bẹ́ẹ̀ ni. tó bá yín sọ̀rọ̀ yẹn. aláyé àníbàdí ẹ̀ fẹ́ ẹ̀. id torí problem tí mo ní ni mo ṣe sáré pé ẹ o. ṣé n sọ̀rọ̀ owó. ọ̀rọ̀ owó kọ àmọ́ ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ owó lọ sórí bó ṣe ń wò mí àyà mi ń já gidi gan. kí ló ṣẹlẹ̀. ṣe sórí nǹkan tí mo kàn detect ni pé ìtọ̀ máa dédé máa gbọ̀n mi bí ìgbà tí wọ́n fẹ́ ṣí pipe ṣòye tí máa wá débi tí mo fẹ́ tọ̀ yẹn ìtọ̀ yẹn máa kọ́kọ́ six kò kọ́kọ́ ní jáde ná. Ah. tó bá tún wá fẹ́ jáde bó jẹjà fẹ́ jáde pé mo fẹ́ tọ̀ tara fẹ́ tù mí ṣe ló kàn máa ṣe bí ìgbà téèyàn sin tán. ó ti problem gan ni ẹ. wọ gan big problem. Ah, bẹ́ẹ̀ ni mo fún wa wò pé kó má lọ jẹ́ pé bí a mo ti kó hiv o. kí ló fọ ní impression pé hiv ni. kí ni mo wá fẹ́ ṣe báyìí. mo hmm, tó bá ti notice pé nǹkan kan ń ṣe ẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé kó lọ sí hospital tó o bá débẹ̀ wọ́n á diagnose ẹ wọ́n á sọ kí ló ń ṣe ẹ́ wọ́n á dẹ̀ sọ kí ló máa ṣe sí. but èmi rò pé bóyá nítorí pé àwọn dáàdi ti ń jẹ́ olóògùn pé bóyá o máa rí nǹkan fún mi ni oh. yẹn bí àwọn nǹkan bílẹ̀ yẹn nǹkan kan. ó oh, ṣé bó ṣe máa ń sáré lóògùn nìyẹn wọ́n á kọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ pé kí ló lẹ́yìn àyẹ̀wò ni wọ́n á mọ kí wọ́n máa ṣe fún ẹ o kò lè dé máa lo oògùn anyhow lọ sí hospital kí wọ́n diagnose ẹ. àfọ hospital báyà bẹ bò ó máa tààrọ̀ là kí n tó lè lọ. anyway má jà fara torí nǹkan tó ń ṣe ẹ yìí. màá jẹ pẹ́ǹsì ẹ mọ́jú nìyẹn. èmi fi ń da ẹ lójú pé kò sí ní problem kò sí lọ sí hospital. tí bá dẹ̀rẹ̀ tètè rally round fún àwọn kan tí mo lè mú dání sọ pé àìdílé arúgbó lọ́fẹ̀ẹ́. má fi falẹ̀ o nǹkan tó ṣe problem mi o má fi

pẹ̀lú ọmọ olórí burúkú tó ń gbé káàkiri ìyálé mi tó bá jẹ́ mo ti mọ̀ ní mi ò ní múra pé mò ń lọ sí ṣọ́ọ̀bù ojú mi ò bá má rírì kú rí ẹ wá ìyálé mi àti yín ló máa ń dùn mí gbogbo nǹkan tó yẹ káyìndé máa ṣe fún yín mi màá rò pé ó ń ṣe fún yín mọ ọmọ olórí burúkú yìí máa ti ń gbà ó máa ti ń gbẹ̀tọ́ yín lọ́wọ́ àyíndé ìyálé mi ẹ wò ó ibi tó le dé wọ́n ṣe ń tẹ̀lé lẹ́yìn ṣọ̀ṣọ̀ṣọ̀ ni lọ sí tọ́lẹ́ẹ̀tì ìyálé mi ah wọ́n máa ń sọ fún yín kí nìyẹn wá ẹ̀ ẹ̀ ó máa ń bọ́ ohun àwọn la máa ń dẹ́ẹ̀dẹ́ nísìn gbogbo ara ló máa ń dẹ́ẹ̀dẹ́ ìyáálé mi. ìyàwó àyìndé lójú ẹ nísìn ọmọ yẹn ti fún àyìndé ní nǹkan jẹ àbí tí ẹ̀dùn jẹ́ kí n bí ẹ léèrè béèrè ṣé owó oúnjẹ làyìndé fi wọ́n ẹ. wọ́n fún mi. ó fẹ̀ tó ẹ̀dùn ẹ. ó fi àwọn kan jẹ́ tí kò bá ti sí ìyẹn ò ṣe fi wọ́n lẹ̀. torí àyíǹde tèmi tó ń wò yẹn kò yàtọ̀ sẹ́mi o bó ṣe ń ṣe láti lẹ̀ náà ló ṣe ń ṣe jẹ́ kí n wá sọ fún ẹ ìgbà tó máa dé sínú ilé ìṣòwò kémi ìyẹn lára ó ṣe bó ṣe wù ẹ́ ni torí ojú àwọn tó ń wò yìí ó tú ẹyẹ fò láì fara kanra fífolúkẹ́lẹ̀ jẹ́ kó lò bá tiẹ̀ bó ṣe wù ìgbà ló nígbà ń lò má fi gbà ní ọmọ ọlọ́mọ lára ṣé o ti gbọ́ ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ẹ bá ní ṣọ́ọ̀bù lọ tẹ lọ́jà tẹ fẹ́ ta tẹ bá dẹ̀ rí pẹ́ẹ́ ní nǹkan ta ẹ lè jókòó kẹ́ máa retí ẹ̀yìn. ilẹ̀ bí ibi tí mo jẹun ara ọ̀rọ̀ ló máa ń níta ló ń jàlẹ̀ ikú léwu tára àwọn náà kọ̀ lólu ẹ̀ sọ ni. ẹ máa wò ẹ kò sọ̀rọ̀ ká máa wò ó bóyá èyí ló máa dùn bóyá èmi èmi tí mo ti mọ fún ara mi nígbà tó mọ̀ pé ìsàlẹ̀ ló ti wọ́ wá kò tètè yé wọn ní pé ìpìlẹ̀ gangan lọ̀rọ̀ tí yóò ṣàtọ̀nà fún àtúbọ̀tán ẹni. ọ̀rọ̀ gbà yóò máa yé mi mọ́kẹ̀. ẹ kí ni òye ẹ bẹ̀rẹ̀ kí kí ló yẹ ṣé wọ́n ṣe ń rí lè. wo bó ṣe wà yín ó ti jẹjú ayé ni ayé dẹ̀ ṣe kí ni ayé jẹjú ẹ. kéè ó lóun jẹ́ kó máa implicate ẹ lọ́jọ́ kó sì gba ipá àdúgbò làwà wọ́n gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ń sọ yìí o. Ah, aṣáàṣe gan ni mò ń bá rìn látijọ́ yìí kí ló ń ṣe ọ̀dẹ̀ ń ṣe bí pé ó jà ṣé wò ṣé ẹ rí lánàá abẹ́ rí. mo rí nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyí. o rí. èmi náà rí. ìwọ náà rí. ẹ ó ti ṣayé lẹ́nu àná yẹn sóni ó ṣayé ayédèjẹ́ ju ẹ. ṣé wò mọ̀ pé extra year lèmi ń lò ní iṣẹ́ ẹ̀ gangan ló jẹ́ kí n wá lo extra year bó ṣe wà yẹn ó ti ṣe mí gan àwọn ọmọ mi wọ́n fast ìbàjẹ́ àwọn ọmọ oró wọ́n sáré ṣe kí ni Ọlọ́run ẹ wẹ jẹ́ ká máa lọ ká máa ṣe fàájì tiwa lọ àbí ìyẹn ti lọ tiẹ̀. ni kò má lè pìtì rárá. pìtì àbí lè ti pìtì. kẹ́mi ṣe kí àná. ó bọ̀. ṣọ̀bọ̀ ibẹ̀ please náà ní alákẹ́tù one. hello PJ. èmi náà ti ń bá ọ sọ. what. ta ló dánwó ẹ wò àwọn wo a ah, mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mi ò wá sukùl mo ti gbọ́. kẹ́mi bọ́sibí bọ́sibí bọ́sibí. ló pọ̀ sẹ́ẹ̀. Ah, mo ní mò ń wọ. school of course irú question ò ní kí ló mi pé bó mo lọ. Hmm. o oh, lọ sẹ́ni wẹ̀ ọ̀rá gbé bàjẹ́ kó padà wọlé. a ṣe ní lọ sùkúl kí ló dé. wọ́n ti drop Dáìró. wọ́n ti pa. dúró dúró ó ní pé Mr. Dáìró ti kú. ó ti kú. máa yẹ ti kú. wọ́n ti pa. oh my god ah, àwọn olórí ìdánwò nǹkan báyìí wò. mi ò mọ kò sí ẹjọ́ kò sí ìrẹgbẹ́jú pé kò gbé bàjẹ́ kó padà wọlé sùkúl ti dàrú ọlọ́gbà ti dà ọgbà pátá. just like that. ẹ̀dá ni ẹ̀ṣayé pẹ̀lẹ́ ẹ̀já ayé ó sinmi àfọwọ́fà akálukú ló máa dé bá ọ lẹ́yìn wa ọ̀la ọ̀la. wàá fi àyè àyà ọ̀sùn ẹ̀wọ̀n ọlọ́run. ah sara ah, ló ń bọ̀ ah. Ah, ah ojú ẹ gan. ẹ̀yẹ́ ti kún ilé ìtàn yẹn bí ẹni pé bladder yẹn ti kún fún ìtọ̀ a máa wá gbọ̀n mi gan máa débi tí mo ti fẹ́ tọ̀ màá máa wá ràn bú kí tó lè tọ̀ nígbà tí tọ́yìn bá wa fẹ́ wá àwọn àdàbí gbà téèyàn sí tán gbà ni mo ti mọ̀ pé problem ti wà torí ẹni mo ṣe ní kí n sáré wá sọ́dọ̀ yín kí n wá ṣàlàyé. ó <laughs> lágbára díẹ̀ o <laughs> wá kò sí problem bọ́ ẹ jẹ́ má bínú fún ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ níyàwó ń lé sá. bẹ́ẹ̀ ni sá. good ṣe Uh, ah, irú situation báyìí tó bá ti ṣẹlẹ̀ thank wípé ẹ discover pé nǹkan kan ń ṣẹlẹ̀ lágbo ara yín tírú incident bàbá ti ṣẹlẹ̀ láàárín ọkùnrin àti obìnrin ó máa ń take time kó tó di wípé obìnrin mọ̀ pé nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ lára wọn ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́yìn ti mọ̀ ní ìsìn tẹ́tí ṣàkíyèsí tẹ́tí wá bá wa yìí máa ní láti pe ìyàwó yín wá so ẹ̀yin méjèèjì la máa ṣe test fún láti lè mọ kí nìkan tó kàn tá máa lò. ẹ ẹ wo dókítà Kini nìyẹn ò lè kan ìyàwó mi rárá. Ah, kí ló ṣẹlẹ̀. torí tó ṣẹlẹ̀ ni pé bíríkìlà ni mí so láti bí oṣù mẹ́ta ń sìn mi ò súnlé from one side to another ni from one estate to another estate. Ah, bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé yìí ẹ má bínú sáà o bí ìgbà wo ni ẹ discover pé nǹkan yìí bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan. ẹ ìjẹrin síjẹta ìbítún ìjẹrin ìjẹta yẹn that means kì í kì í ṣe ìyàwó kan ṣolẹ fẹ́ nìyẹn. àyàwó kan ni mo ní àwọn àwọn ìyá yín pọ̀. uncle ṣé all right? bẹ́ẹ̀ni. àwọn ìyá wa you mean my mom. ah rárá ẹ má bínú dókítà ṣe rí mo ti gbàgbé pé kì í ṣe àárín àwọn boys mi ni mo wà ṣe rí àwọn girlfriends mi ni máa ń pè ní ìyá gbogbo àwọn ènìyàn ẹni hmm, girlfriend tí n bá ti ní ìyá ẹ̀yìn tí n bá ti mọ̀ mí rí ni. ẹ̀ẹ́ so girlfriend lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ ń reverse sí ìyá wa ah, ó lágbára díẹ̀ o. ṣé wàá rí girlfriend mi wọ́n pọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo wà nínú ayé bíi ninety something àmọ́ nígbà tí mo wá rí ẹni tó bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi pé at least kí n ro ti ọjọ́ àti sùn pé iṣẹ́ wo la máa jẹ́ tó bá di ọjọ́ dájọ́ mo máa dín kù sí thirty one So gbogbo girlfriend mi sí thirty one ni wọ́n ó ti dínkù gan àti mo ronú pùwàdà ni pé. uncle can you please stop that n tẹ̀ ń sọ yìí kù díẹ̀ káàtó náà ẹ sọ̀rọ̀ ninety girlfriends. ẹ tún wá ṣẹ́kù sí thirty one. èyí tó ń sọ ni pé ìgbà tí mo ní ninety yẹn ìgbà yẹn mo wà ní ayé. oh my god ẹ sà àwọn ọ̀rẹ́bìnrin yẹn sà tí ẹ bá fẹ́ bá wọn ní àjọṣepọ̀ kí ló ń jà kí ń lo rọ́bà dáàbòbò èmi ò kì í lò sá torí kò mú nǹkan dùn kò mú nǹkan dùn rárá ṣe rí ó dàbí ìgbà téèyàn ra sweet sweet tó ládùúdùn àwọn dáyà yẹn hmm. tó wá instead kò bó nylon kò bó nylon ló bá ju sweet sẹ́nu pẹ̀lú nylon kí ló bá máa fi ọlọ́run ní jẹ́ kẹ́ ládàá tèpótèpó. well um, kò sí problem everybody has his own life to live uh, ọlọ́run ló gbìyànjú àṣà àná fún wa ẹ bá lọ sí lab nísìnyí ṣe understand wọn á gba ẹ̀jẹ̀ yín wọn á diagnose yín um, tí result test yẹn bá ti dé àwa mọ nǹkan tó kàn láti ṣe. ẹ dókítà ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ìtọ̀ yẹn tó ti ń gbọ̀n mi bó ṣe máa ń gbọ̀n mi yẹn ìnira yẹn tó ti ń dé nígbà tó yẹ pé ìtọ̀ jáde ní yàntúrú ṣùgbọ́n tí n bá tún fẹ́ tọ̀ sí sírí náà. Hmm. ẹ náà rí tí ẹ bá ti jáde síta ẹ bèrè tọ́lẹ̀ lọ́wọ́ àwọn security wọ́n á jù fún un. ẹ dókítà ẹ mọ tí mo rò sáà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wípé ìròyìn ọ̀tá fojúbà wọ́n gbé bí akẹ́kọ̀ọ́ ni kán gbé pò wá ṣóyé kí n dẹ̀ yọ ejò lẹ́sìn kí n tiẹ̀ tọ̀tọ̀ yẹn lójú yín kẹrin bó ṣe máa wá sí rí. mo ti gbọ́ nǹkan tẹ sọ tí ẹ bá dé reception wọ́n á ju ibi tọ́lẹ̀tì wá fún mi. ẹ ti ń bínú sá. ọ̀nkú ẹ lọ sí lab. ohun yìí lè ní sá. ẹ máa lọ sí lab wọ́n àtẹ̀sán. jẹ́ bínú sá. ló tẹ̀ máa ṣe báyìí ẹjọ́ kí ni reason tẹ̀ fi máa ń hùwà báyìí kò dáa náà ẹjọ́ mà ṣé tí mi ò bá lọ́kọ̀tún àti pé chief lórí fóònù ẹ ò tún ní wá sí clinic lónìí àbí. dókítà ẹ ṣe kì í ṣe fọ́ọ̀tì mi chief ò sí ilé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n travel ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mi kì í máa ń sọ dàárìn ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ èmi àti chief kẹ̀dẹ̀rẹ̀ bí ìgbín bá fà kára wọn àtẹ̀lé ni so nǹkan tí ò jẹ́ kí n wá nìyẹn. Mrs. <laughs> Fashola tí èmi bá fà ìkara wọn àtẹ̀lé lọ́rọ̀ yín àti chief good kò sí nǹkan tó bá dínú yẹn àmọ́ kò yẹ kí yẹn disturb yín láti wá sí hospital because mọ́tò wà lẹ́tẹ̀ máa gbé wá fúnra ara yín ẹ ní láti ṣe máa dúró de chief kan máa tẹ̀lé yín kí ló dé kó dáa kò sí nǹkan tó ní kéyìn fúnra yín máa wà madam ṣe ẹ jẹ́ kí n sọ fact kan fún wa. ṣe rí tí obìnrin bá discover wípé nǹkan kan ṣẹlẹ̀ nínú òun tó ní ṣe bóyá bíi oyún ni o àbí kì ṣe oyún ẹ̀tọ́ arábìnrin yẹn wá sí hospital kí wọ́n wá ṣe àyẹ̀wò tí a bá ti lọ́pọ̀jùlẹ̀ láti test wọn tá ti discover pé oyún ni o sọ̀rọ̀ mi yé yín àwọn máa jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀tọ́ wọn gbọ́dọ̀ máa wá sí clinic lóòrèkóòrè ní àsìkò tí wọ́n bá fún ọ pé kí wọ́n máa wá torí bí wá tí wọ́n wá ẹni wọ́n máa jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn tó tọ́ láti ṣe rèé o eléyìí ni ò tọ́ láti ṣe o àwọn tí wọ́n gbọ́dọ̀ máa jẹ nìyí o eléyìí ni wọ́n gbọ́dọ̀ jẹ wọ́n gbọ́dọ̀ máa rìn sí bí wọ́n ò gbọ́dọ̀ rìn sí bí sọ̀rọ̀ mi yé yín mà àwọn tí a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa nìyẹn then ṣe rí wíwá tí aláboyún máa ń wá sí ilé ìwòsàn kókó tó máa ń gbé wọn wá tá a fi máa ń sọ wípé wọ́n gbọ́dọ̀ wá sí clinic lásìkò tí wọ́n bá fún wọn fún ààbò tiyín ni mà àti ọmọ tó wà nínú yín sọ̀rọ̀ mi yé yín mà so ẹ jọ̀ọ́ torí ọlọ́run àsìkò kásìkò tí a bá ti sọ wípé kí ẹ máa wá ẹ máa yọjú sí wa torí bí ẹ ò ṣe ń wá yẹn bí ìgbà tí ẹ ń fi iná sórí òrùlé sùn ni o kò dẹ̀ dáa ṣe ti gbọ́mà ọlọ́run jẹ́ kára burú lágbára ọlọ́run bá ìbànújẹ́ ò kàn wá ayọ̀ àti àlàáfíà lè máa bí lágbára ọlọ́run bá ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe dókítà màá try láti change. good ìyẹn dà ìyẹn dà tí ẹ bá ti ń lọ nísìnyí ẹ ya ọ̀dọ̀ matron ẹ bá ti débẹ̀ àwọn tó bá tún tọ́ àti tó yẹ tí wọ́n máa ṣàlàyé fún yín àti tó máa fún yín wọ́n á arrange everything fún yín ṣe ti gbọ́. ẹ yes ma ẹ bá mi kí chief èmi náà pè wọ́n ṣá hello ah, ẹ lọ sà yà kí ló ṣe wọ́n kí ló ṣẹlẹ̀ no no no no ẹ jẹ́ kó máa gbé ọmọ ní hospital o bẹ́ẹ̀ ni sà èmi náà wà lọ́spítà sà ah no no no mi ò mi ò lọ <laughs> mi ò lè lọ sẹ́ni wẹ̀ báyìí ẹgbẹ́ tó jẹ́ ìyẹn pè mí kò sí wàhálà ẹgbẹ́ máa gbó ọ̀bọ̀ sà eh, no problem it's alright sir it's alright sir <laughs> okay sir. Eh, tí mi bá ṣe mistake eh, ṣebí ẹ̀yin ni Mr. J.A. Akànni àbí. bẹ́ẹ̀ni sá. Eh, wọ́n ti gbé eh, result test yẹn wá fún wa bí eh, ohun tí ó wà níbẹ̀ ni wípé ẹ ti ní àrùn àtọ̀sí lára. yes ìtí àwọn olóyìnbó ń pè ní gonorrhea. yes. Ah. ẹ wò dókítà mo ti mọ ibi tó ti wá ọmọ àlè tó ń pè mí ti tó ń takùn mọ́ yẹn ni mo ti onípọ̀ mọ́ ó rọ̀ jù nínú gbogbo àwọn girlfriend mi pátápátá òun nìkan ṣe ló rọ̀ fún torí bó ṣe wà yẹn á ti máa ta pọ̀ wọ́n láti aago mẹ́wàá àárọ̀ òun aago mọ́kànlá máa pa aago méjìlá máa pa aago kan máa pa aago méjì aago mẹ́ta òun aago mẹ́rin yẹn gan orí ẹ̀ ló máa dalé tó bá débi fọ́tà àti tìmọ̀ pálákọ̀ orí ẹ̀ mi kó máa bọ̀ kó wá bá mi. Hmm. ó ń bọ̀ bẹ́ẹ̀ ni láì tí ì lọ wẹ̀ èmi kẹ́dẹ̀ rí ìkókó ajégunjẹran ni mí mi ò rí mi ò rí mi onírun láyé yìí ọbẹ̀ lọkàn máa wà máa kọ́kọ́ dáná bò máa sáré rọrùn páìpù yẹn pápápá kára mi tó balẹ̀ ibẹ̀ ni mo ti ṣe àgbákò yẹn wọ́n má wọrí wọ́n ẹ tírì tó bá wọn kó tírì tẹ kódà ni sọ fún. ẹ rọ́bì àǹkẹ́ yìí ni. Ah, so ká tírì tì ẹyin kẹwàá òkè bọ̀ ká gbàgbé nípa ti well no problem but ẹ má bínú sir Mr. Akànmí àbí ẹ jọ ṣé tí a bá tírì tì ń tán tí ara yín wà òkè àwọn girlfriends yín tí wọ́n jẹ́ thirty one or whatever yẹn náà àwọn onípọ̀ mọ́ onírẹsì aláta onígbúgbúrú yẹn náà ẹ jẹ́ má bínú ẹ tún ṣe máa padà sọ́dọ̀ wọn. ẹ wọn ti ṣẹlẹ̀ dọ́kítọ̀ ẹ ṣe kọ́kọ́ tírìtì ní kí ara mi yanu torí nǹkan tẹ́ bèrè yẹn ó ṣòro dáhùn sa. ó ṣòro dáhùn. bẹ́ẹ̀ ni sa. ayé nọ̀nà nìyẹn kù díẹ̀ káàtó bí ìgbà tí ẹ̀ ń fi ẹ̀mí yín ta káìtì nìyẹn náà of course ẹ wo ẹ jẹ́ kí mi gbà yín lámọ̀ràn sa ṣe rí tí ọlọ́run bá ti ṣe tí ara yín ti wà òkè tí ẹ ti pé lọ́mọkùnrin padà èmi bá sọ wípé kẹ gbàgbé pa gbogbo àwọn girlfriends ẹ pátá kẹ fèsì ìyàwó yìí nìkan ṣoṣo. Ah, eh, ẹ dókítà ṣe ẹ dẹrù pé ó wà possible. why not ó máa possible now because ṣe tẹ bá fèsì ìyàwó yìí nìkan ṣoṣo even tí nǹkan kan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní àgọ́ ara yín bí àìsàn àbí any other thing àá mọ ibi tí a máa trace kí nìyẹn gbà. ẹ o ti mọ mi lára. Eh. bẹ́ẹ̀ni. a jẹ́ wípé ayé ti sùn yín nìyẹn. ara wa yóò ti sùn. ayé ò sùn yín lẹ́ẹ̀lẹ́ mára dúró kẹ mọ́kọ̀ kúrò lára àwọn obìnrin tí òun tí òun ṣe ìyàwó yín náà kó dábẹ́ yẹn yes ẹ wo ẹ jẹ́ kí n sọ fact fún yín ọlọ́run tiẹ̀ ti ṣe ẹ ti tètè discover pé nǹkan yìí ń ṣẹlẹ̀ sí yín ẹ ti wá síbí ìyẹn la máa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wípé ẹ ò tún láǹfààní àti kó gbogbo jọ̀gbọ̀jọ̀gbọ̀n àwọn aburú tẹ kó sára yìí ẹ tún láǹfààní àti lọ fi ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó yín if not so ni gẹ́gẹ́ lẹni ẹlẹ́ni ìbájú ẹ̀bá tó kó tiyín bá kò dé yẹ kó rí bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ yẹn lágbára díẹ̀ o. dókítà ṣé tí n bá ti wá stop gbogbo àwọn yẹn tí mi ò bá wọn yẹn ní àjọṣepọ̀ mọ́ ṣé irú nǹkan tó ṣe mí tó fẹ́ ṣe mí léṣe ṣé kò ní ṣe mí mọ́. láéláé lájelaje kò sí nǹkan tó jọ mọ́. ẹ ṣe sá ẹ ṣe mo ti gbọ́. ẹ so ẹ jọ Ọlọ́run á túbọ̀ fún lálàáfíà lágbó Ọlọ́run bá ah. ẹ gba fáìlì yìí. ẹ yẹ kó gbé fún nọ́ọ̀sì kíkẹ́ kíkẹ́ kí ni nǹkan tó ń ṣe ẹ̀gùn tó bá jẹ́ pé gbogbo wàhálà tí mọ́mí wa ń ṣe lẹ́yìn ẹ̀yìn ló ń ṣe lẹ́yìn tiwa àwọn ò bá jù bá ìlọ tó bá jẹ́ gbogbo rádaràda tó ń ṣe kiri yìí làwa ṣe ń kékeré a lè wà bá ṣe wà yìí wọ́n sọ̀sọ̀sọ̀ tí oníwọ̀n ò ní gbọ́ ó wá ń wọ́ kiri ló ń ṣe oríṣiríṣi tó ń wọ̀n ìwọ náà wò fóònù méjì ló wà lọ́wọ́ ẹ̀ ó wà ní skul lọ́wọ́ tó bá wá dúró òmìnira tó o dé ẹni ara ẹ̀ fóun mélòó ló fẹ́ lò kíkẹ́ nítorí ọlọ́run ẹ́ wọ́n ní wọ́n ń tẹ̀lé ọkùnrin òun kó ọkùnrin oríṣi tó bá gbé dúdú lẹ́nì wàá gbé pupa lọ́la wàá máa wọ́ kiri ìlú wọ́n á ń kó ọkùnrin kiri lóríṣiríṣiríṣi nǹkan tó jẹ́ pé tó bá yá báyìí wàá sùn lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin báyìí ọkùnrin á jí ẹ báyìí wàá náà ṣe. ẹ wo ẹ wo àǹtí mi tí n bá fẹ́ explain fún màmá mi ò kí fẹ́ máa try àti máa understand mi mo ti di big girl náà kí ló dé ẹ̀rẹ̀ máa ṣọmi lọ́wọ́ ṣọmi lẹ́sẹ̀. kí ni nǹkan tó ń ṣe wíwá bí òyìn ojú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kí mo sọ fún ẹ mo yá kó yá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ fún àǹtí. àǹtí mi ibi làwọn tún wà bí mo ṣe rí mo rí onírànà jẹyìn àwo wo wo wo bàbá yìí bàbá yìí bàbá yìí mi ìbá tiẹ̀ wá bí kọjá sọ̀hún nínú ẹ̀ tẹ̀ bí mi. ní tí mo bá wá ní sàn àǹtí mi mẹ́wàá ń ṣẹlẹ̀ o iná ń jó o. ẹ dáná sunlé. àǹtí mi yìí tó ṣẹlẹ̀ báyìí tó wà nílẹ̀ gòó ju pé kí wọ́n dáná sunlé lọ. èwo ló wà lẹ̀ ṣé bó ṣe wà yìí náà. àǹtí mi ẹ̀kan ń wò mí báyìí ni ẹ̀kan ń wò mí báyìí ni aṣọ ló ń bo gbogbo ìyà tó ń jẹ mí lára mi báyìí. ẹ jẹ́ á gbọ́ ẹ jẹ́ á gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. àǹtí mi àyíǹde ni ṣé bẹ́ẹ̀ mọ ìyàwó kékeré táyìndé ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ ah, àǹtí mi ó ti ń ṣe mẹ́wàá nu ilé wa ó ti wá mú orí àyìndé báyìí ní sọ ti dè mọ́nú agolo pán. kí ló dé tó o fi rò bẹ́ẹ̀. tí ọmọbìnrin bá ń lọ sí tọ́lẹ̀tì àyìndé á sì lọ tó bá ń lọ wẹ̀ ní bẹtúmù àyìndé máa tẹ̀lé lọ tí ọmọbìnrin para báyìí tó bá wá ń dáná nínú kíchìn tó bá ṣe ń dáná báyìí làyìndé máa bá máa mú pléètì la máa bá mú ṣíbí la máa mú ọ̀bẹ nínú kíchìn àǹtí mẹ́rin pé ó ti dé orí àyìndé mọ́nú agolo padà ń ba rẹ̀ nísìn báyìí tí ó bá ń lọ sí hospital pé ó ń lọ fún antinata olóyún ẹbí nípa àyìndé tó máa tẹ̀lé ọmọ yìí lọ ni gbogbo ìwádùn mi o mo tún wá pé ìyáálé mi pé ìyáálé wa ṣé èrè nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ obìnrin táyìndé ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ wálé yìí ó mà ti ń kọ́ ẹ̀yìn àyìndé sí wa mọ́ra ti ìyáálé mi máa dáhùn ní oyún ìdààmú ọlá wàhálẹ̀ ti pọ̀ jù ó ní ṣe ni kò fi lẹ̀ o torí pé ńgbà táyìndé fẹ́wọ̀ náà wà léṣe lò lásìkò tiẹ̀ o àsìkò tiẹ̀ náà ló ń lò yẹn o pẹ́pẹ́ sí kí n ṣàfilẹ̀ kí n má ní ọmọ yẹn lára o ẹ́ ni mo ní tò ó tiẹ̀ ti wá dà báyìí àṣé orí àyìndé nìkan kọ́ náà dé mọ́nú agolo aṣọ ti dé tìyálé mi náà mọ́ à èmi ò wá ní gbà nítorí ẹ̀ mo ṣe wá bá yín àǹtí mi kẹ́ ràn mí lọ́wọ́ o kẹ̀dẹ̀ sọ́pọ́ọ̀tì mi gbogbo bí tá máa gbọ́rọ̀ yìí gbà mi ì ní gbà fọmọbìnrin yẹn o mi ò ní gbà. Ah, oyin dààmú ọlá. máa oyin dààmú ọlá àǹtí mi ah mi mọ̀ pé ìyáálé ẹ̀ ó ní ọpọlọ tó tó yẹn tí wọ́n wá ń ka àwọn ọlọ́pọlọ láyé yìí ìyáálé ẹ̀ jẹ́ kan nù wọ́n o ì ṣayé báyìí ah tó bá jẹ́ pé ìgbà tí ọkọ ẹ̀ fẹ́ ẹ̀ níyáálé ẹ̀ gbogbo bó ṣe ń ṣe yìí níyáálé ẹ̀ ṣe o lè ráyè bímọ tó bí yìí ah eh? tó bá jẹ́ pé ṣóṣòṣó tó ń ṣe kiri mm. níyáálé ẹ̀ bá ń ṣe nígbà tọkọ ẹ̀ fẹ́ sílé ah, ah o lè ráyè máa jẹ gbogbo gbádùn tó ń jẹ yìí. ah àǹtí mi mo ṣe wàá rí ní ìsinmi pé wọ́n ti pín kínní ìdọ́dọ̀ mi wọ́n ti pín dọ́dọ̀ yín àǹtí mi ẹ̀yin náà ti ń sọ̀pọ́ọ̀tì wọn wọ́n ti pín dọ́dọ̀ yín. kí ni ah. dúró ní mo tiẹ̀ fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣọ́kọ yẹn fìyà jẹ ni. ẹ wo àǹtí mi ó fẹ́ jọ ọ́nà àǹtí mi ó fẹ́ jọ pé ó ń fìyà kọ jẹ mí àǹtí mi. ó dáa náà ó jọ bẹ́ẹ̀ náà ah. onímọ́tò àbóòní. ẹ mú mo ní kékeré kan ǹjẹ́ wọ́n lé àwọn ọmọ ẹ̀ láti skul pé wọ́n jẹ́wọ́ léwèé rí pé kó wọ́n wálé rí. rárá àǹtí mi rárá àǹtí mi. kò rí bẹ́ẹ̀ hmm. tí gbogbo èèyàn ò bá tiẹ̀ mọ̀ pé o kọ́lé èmi ọmọ ìyá ẹ̀ mo mọ̀ pé o kọ́lé ṣé agbára rẹ̀ ṣó rí àwọn obìnrin tó bá ń ṣe wúwà tó ń wù tó ń ṣe ṣóṣòṣó tó ń ṣe kiri hmm. ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ni wọ́n fi ń ṣeré kí ni ah. nǹkan tó ń ṣe ẹ́ má wá òṣì kiri kó lọ wábi kó dùbúlẹ̀ sí kàkà kó rọ́pọ̀ o kó sùn gidi ah. kó fi ọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ bí ìyáálé ẹ ṣe gbà ẹ ìwọ náà gbà á bẹ́ẹ̀. àǹtí mi ẹ ẹ lè jẹun lè wá rí o ẹ jẹun lè wá débi tí màá sọ pé àwọn burúkú yẹn ti rò ẹ̀fọ́ fún yín wọ́n ti pín kínní ìdọ́dọ̀ yín àǹtí mi so nǹkan tó ń sọ fún mi sì ni pé ẹ lè sọpọ́ọ̀tì ọmọ ìyá yín. oògùn kọ́ kò ṣóògùn ah. kò ṣóògùn owó ló ń dààmú ara ẹ̀ kò ṣóògùn lọ sùn jẹ́ ah. kí èmi ọmọ ìyá ẹ̀ bí mo ṣe ń sòtítọ́ fún ẹ̀ jẹ́ kó gbórí ẹ̀. báwo ló ń sọ̀rọ̀ báyìí mhm. Mhm. ṣé kò yẹ kó mọ ibi tí màá wà this time ṣé yẹ kó mọ ibi tí màá wà náà alágò kékeré báyìí. ẹ̀ẹ́ eh, o oh, guess right <laughs> ọmọge mi ò fa yín nira mi lára. Mhm. Ah, ah. irọ́ tí màá ṣe kékeré báyìí ọmọ fàájì bíi three days ni honestly ṣé máa bá mi bẹ̀. ẹ eh, kò sí wèrè. <laughs> Ah jẹ́ nǹkan là ń. débọ̀ hmm? débọ̀ dúró náà. kọ sọ fún mi nǹkan tá à ń ṣe mi by by this time. nǹkan tá à ń ṣe ní guest house ilé fàájì ah, sweetheart mo wá pọn ilé náà ní honestly wọ́n kì í gbé wá láti ilé kì í gbé wá síbi kí wọ́n entertain ẹ̀ kí jẹ́ kó feel bí kò yẹ kó enjoy ààrẹ àbí kí ló feel nǹkan tá a kó lẹ́nu ẹ̀kọ́ náà ló jẹ́ látà ọ̀ jẹ́sìn náà. ti bọ̀ mi ì láìkọ́ tó ń ṣe yìí yorùbá sọ pé ìjàkùmọ̀ kì í rìn de ọ̀sán ẹni abíire kì í rìn de òru. ṣé wo rí pé táìmù ti lọ ni gbogbo táìmù tá a fi wà mí eléyìí tá a fi wà mí báyìí ilé ló yẹ ká wà náà. láago mélòó ni táìmù lọ. aago yẹn náà dàwọ aago ìlú ah, ah. láago kékeré yìí. Hmm, no no no. wo èmi ò mọ ọkọ tá à ń jẹ mi báyìí at least gbogbo nǹkan tá à ń jẹ yìí mo jẹ nǹkan tó jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà. Hmm, òótọ́ ló sọ. So wàá jẹun tó jù bẹ́ẹ̀ lọ lé mi no problem àbàdà sórí ilé ẹ̀ wà láti pọ̀ jù ní bá délé nsìn bàbá lè pè mí ẹ àwọn business partners òun ẹ báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ èmi ló máa fẹ́ fi gbogbo ẹ̀ hàn èmi ò ní interest èmi ojú pé owó ẹ̀ kí n kọ́wọ́ kí n nà kí n ṣe pàjá ayé mi gbòà ìjọ mi wá síbi bísí kò yẹ ẹni nítorí ẹ̀ mo ṣe wà ń bí. ṣé o mọ ìwà twenty four mo yìí ń lọ èmi mú yóò rẹ kété kí n rọ wọlé gbì kí n sùn gbà mo lè sún ẹni ìwé àti tó máa tẹ̀lẹ̀ oníbójú mi sì wá ètò sì wà òkè ẹ ó máa ń ṣe ẹ mọ̀ pé òun tó ń ṣe ẹ yìí tí o ti máa mú tán mo ń kìbọn fún ẹni ọ̀dọ́ wọn ọba mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o ọlọ́run mọ̀ nǹkan tó ń ṣe tó fi ṣe báyìí rò pé bí a ti máa mú yó tí mo mú yó tí mo mú yó mi lè ṣẹ̀tọ́ mi lé ọ̀dọ́wọ́ ọba tílẹ̀ bá mọ́ tí bá fún ẹ bí ẹ̀mẹjọ pè mí lọ́mọ àlè má pè mí dé bọ̀ mọ́ yes gbogbo nǹkan tí mo yà èmi ò bá wọn ṣe déédéé dibẹ̀ gbogbo nǹkan tí mo yẹ wá síbi kí n mú yó kí n délé kí n dànù ẹ bá bá mi sọ anything láyé láyé à kí ló ń ṣe ẹ ọlọ. àbọ̀ máa fi lu. kí ló ń lu. lu. ó lọ àjẹrán. wo mi ò mú mo yẹ jẹ mo ti wà òkè. ó jẹran. mo ti wà òkè sá. pé o fẹ́ jẹ mo ti mọ̀ àjẹlẹ̀gbà. yí gbọ̀ngàn. ìbọn ni bọ̀. sáyé náà rè é. ayé ni mo wà á rà gan. ẹ wọ́n tẹ̀lé kó wá dúró bí bodyguard ní tí ẹ yá wá ṣe ọ ẹ ẹ kọ́ da wá. Ah. ẹ ṣe fàájì wà ókè tàbí kí lẹ fẹ́. ayé ò bá yẹn wa yẹkọ yẹkọ yẹkọ a ṣe padà wọ lórí yìí. ní ẹ wá bá wa sórí ìpele yìí. I dey call you check your phone now forty minutes kan o gbé kí ló ṣẹlẹ̀. lọ́mọ hmm, tó wá ṣẹlẹ̀ mo rí miss calls ní bọ̀ mú wọn kí ẹ wá wá mi sí sínú ìfẹ́ máa wá mi dé ìfẹ́ ká wà òkè ní gangan ìfẹ́ ká wà òkè gidi gan ni. níbo àwọn tó ṣẹlẹ̀ kò sí mọ́ school nǹkan tó wà important lápá kó yé sọ kí ni ó ti yí ẹ. Ah. mo ti gbọ́ o sí wàhálà ọmọ mi ló ṣù padà mi ò fẹ́ gbọ́ eléyìí o. ń bọ̀ ń bọ̀. wàá ṣe oríire bísí bèbè mo mọ́tò orí tiẹ̀ ní bàrà. ló wá fún ẹja mi rà ó ó mọ̀ kó tèmi like fàájì yìí kí n mú yó gbogbo ẹ kí n da gbogbo ẹrù kí inú mi máa dùn ni ó mọ̀ kí n dẹ̀ wà láàrin àárín ẹ̀yìn tèmi ó tún máa múnú mi dùn gidi gan so nǹkan tó yẹ wá fẹ́ sọ ẹ ò tí ì yé mi. débọ̀ fàájì ń bá fàájì lẹ́nu. irọ́ o confam oníkan tá a bá ọgàn. dododo kó jẹ́ kó yé mi sí pé ká kúrò mi sí àtúlọ̀ bíi fàájì ni. a sì máa dorí ta kan ọ̀sẹ̀ jẹ́ ká kọ́ yanjú ta bá a. a ṣoríire. ìrẹ́wọ́dẹ́bọ̀ all to my own level my own paro tó máa ń dùn mí mo ti sọ lẹ́ẹ̀kan yẹn ok mo wá lọ ń pè yẹ like fourteen miss call tó wáyé kó yé mi pé àwọn ọmọ máa gbèrè ok ibi tó wà yẹn bóyá ayé fẹ́ ju bọ́ọ̀mù síbẹ̀ ni ìwọ ní gẹ̀rẹ́ àwọn àtàgbàtẹ́gùn lábẹ́ tó bá ti gé ó ti dùn mí gan. ẹfẹ má bínú ó mọ tó ṣẹlẹ̀ ni pé ọmọ kí tí má ti wà pẹ̀lú bísí ni má fẹ́ fi sílẹ̀ honestly tó mọ pé tí má gbé kàn yín bó mọ tẹ́ máa sọ ni pé bóyá kí máa bọ àbí kan kọ pé náà tẹ́ bá fi máa wá mi débi kìíní ibi kejì ẹ máa já sí pé bí ni mo wà má bínú ó mọ pé ah owó kan tó kàn ṣe mí ni pé fàájì tẹ̀lé ṣe ìbí mi nù ẹ jọ ẹ ká mú nǹkan hmm, wà lọ́wọ́ ẹ ṣá bọ̀ ó yẹ nǹkan tó ń sùn tàbí pé ẹ ọgọ́ ni pé tàbá tó yẹ pé di yẹ wí ló máa ń jẹ fún àdéhùn ṣílẹ́bù yẹn báyẹn kó yẹ gaza kó bá jẹ ẹni tì í ó di yẹ ó kí gan o ó kí ọlọ́ọ̀lọ́ọ̀lọ́. ó máa ń ṣẹlẹ̀. sọkọ tẹ́ sọ fún mi ni pé ṣé àtẹ̀mẹ̀lẹ̀ mọ́ wa ọmọ ẹrọ náà báà lè ṣe báyìí òkè lájọ tá ti ń ṣe ṣé mo gbà kankan rí ni ẹ sọ ṣé mo gbà kankan rí ni. ilé ìgọbọ ìyá. gbàgbé bó ṣe tẹ́lẹ̀ mọ̀ pé àbówó lélẹ̀ mi gbàgbé à eh. ọmọ bí máa ń náwó níbẹ̀ pé èmi kan mò print ẹ̀ ni kò yé yín gbàgbé pé ẹ lọ eh. ọlọ́run jọ èló ni mo fẹ́ ná tí mi ò ní gbélé èló ni mo fẹ́ ná tí mi ní kó lọ́wọ́ pọ̀ sí ẹ gbàgbé pé ṣẹlẹ̀ ọmọ ẹyin ni ìdùnnú tèmi kí n rí kí mi máa dùn. Eh, ok ibo ló wá wà báyìí ó wà lẹ́yìn boot bẹ́ẹ̀ ó gọ bọ́ yìí o wá gọ ilé ìyàtọ̀ <laughs> tó wà lẹ́yìn boot. <laughs> ok ok ok nǹkan tá a máa ṣe náà ni níná sí lówó a máa nà náà ni kò sí wàhálà kọ́ rẹ̀ wá kọ́ rẹ̀ wá kọ́ rẹ̀ wá owó kì o tí a bó tẹ̀ yín wà gan bóyá dá inú bí mi ọlọ́run bóyá kọ́kọ́ dá inú bí mi ẹ wá bẹ̀rẹ̀ sí pé ẹ máa kó ọmọ wa ṣé gbogbo àwọn ọ̀nà ìtẹ́kọ̀ọ́ ẹ kọ́ ọmọ fún wọn ẹ gba gbórùsì ìbájọ́ oṣù kan ló ka ẹ kó sí tí bá tó tó honestly o kẹ̀ yẹ kó jẹ́ kan tí o bá pé oṣù kan máa tún fi kún lọ́wọ́ ara mi máa tún fi kún eh. yes káwá bẹ̀rẹ̀ sí ṣe fàájì ká bẹ̀rẹ̀ sí pariwo kẹ́ ẹ̀ sọ́mọ wọlé kí gbogbo bí máa yún. ẹ jẹ́ ká jẹ ìwé tí ìyẹn kò. Ah, ah, yé yé yé débọ̀ débọ̀ débọ̀ dé. dẹ́ni eh. ah, màá jẹ́ra mi pa a ti kún wọn wọn fẹ́ tọ gbogbo kínní ìdẹ tọ gbogbo ẹ ká wọn ká kọ nù. sí wèrè <laughs> àwọn ọmọ mi àwọn ọmọ mi l'Amẹ́ríkà eh. àwọn stọọbọ oh, àwọn tó wá sí ẹ lórí YouTube eh, ẹ má lọ gbọ́ ọmọ tẹ máa máa fọwọ́ pa láwọn tó máa dún bí. omi gbígbóná dààmú tútù yìí ó ṣe yanjú Elédùmarè ló máa lè wá yanjú. ẹbí ń tani bí ti dùn ẹbí ń tani bí ti dùn ẹbí ń tani. ọ̀rọ̀ ọ̀gá jù ẹ́ àyẹ̀wò ọmọ kí ló ń ṣẹlẹ̀ ó pẹ́ náà báwo ló ń ṣe báyìí náà bàbá báwo ló ń sọ̀rọ̀ báyìí ó wọ́n ṣàwọn pé kò easy àti rí báyìí kébí báyìí. sọ ìdí kẹfọ yìí. oh thank you. Ah, ah, kí ló dé tó wọn á sọ pé ẹ pé kó tó rọkàdà àbí kankan àbí kó tó tọ́mú tọ́ tè kó tó ṣe gbogbo ẹ̀. kò tí wọ́n lè kó sọ. no problem nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé mi nílé padà sílé mọ́ ọ̀tá máa ṣe é sìn wọlé ká máa lọ sí ìtàn lọ ah, kí ló dé bó lè lọ. lọ́wọ́ à ń ṣayé fáàrẹ yìí sọ̀rọ̀ báyìí. a ní kò bọ́lẹ̀ jẹ́ ká rírà jẹ́ ká sọ̀rọ̀. Ah, ah, ah. bí sí yan possible now Aba, we time now. ó wà very important. ó wà important. ẹ dúró èlò èlò èlò. débọ̀ fi bẹ́ẹ̀ lẹ́nà jẹ́ mọ̀ kó tẹ̀lé náà tẹ̀lé. débọ̀ dá lóhùn pé ní sọlá abẹ yàwó fáwọn àní wa wà ń gbòòrò. ó lè bẹ̀rẹ̀ yàwó wa. ṣé kò jẹ́ kó tiẹ̀ ọ́ kí ló máa ń ṣe ẹ náà ó dáa kí ló ṣẹlẹ̀ kí ló hàpù. wo fún mi lẹ́ẹ̀dá rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti gbà tí èmi àti ẹ ti ń rìn ṣé ó dáa kó tún máa fi nǹkan kan pamọ́ fún mi. <laughs> sweetheart kí ni mo fi pamọ́ fún ẹ kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo nǹkan pa mi ló mọ̀ náà ó yà sọ nǹkan tó fi pamọ́. kí ló fi pamọ́ ó dà tàná ńkọ́. àná hmm. kí ló ṣàná kí ló ṣẹlẹ̀. ok ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo nǹkan tẹ sọ pátápátá báyìí ni mo gbọ́ màá márùn mo wọ́n tá a sọ pátá ló gbọ́ ó dáa kí la sọ kí ló gbọ́. ok wọ́n ní ẹ ṣe díò so wọ́n dẹ̀ fún ẹ ní ṣé àfẹ́ mo wá ń gbọ́ tó ń sọ pé ẹ̀ẹ̀kan kò lọ sí hòtẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan fi ṣe fàájì kan ṣe gbogbo ẹ̀. Ah, ẹ kò sí wàhálà no problem about that bọ́n kan tó kàn ń ṣẹlẹ̀ náà ni pé èmi ká kíní ẹ̀ sí fọ́ọ̀n ni mi ò láìka owó bẹ bọ̀ bóyá máa máa ń dùn ó máa ń make sense kan tó wà ń bẹ́ẹ̀ ni ẹ̀mí kan ní kan gbọ́ yẹn kan lọ ṣe fàájì ara wọn kí wọ́n fi ṣe pọ̀ sí wà ń lé rẹpẹtẹ wà ń lé náà ó mọ̀. Débọ̀ wo láìpẹ́ ẹ ló wà important sí mi o díẹ̀ ọmọkùnrin ò dẹ̀ tó ṣó ti yẹ díẹ̀ ọmọkùnrin ò tó o gbogbo ẹni tó bá ti ń ṣe tí ò plus ẹ̀ wọn kì í fẹ́ ṣubú àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé abo ni wọ́n ṣọlá náà obìnrin tó ń wò yẹn akọ ló pọ̀ nù wọn jẹ́ kí èmi sọ ẹ́ di akọ. sùdà wá tó bá yẹ pé nǹkan tó fẹ́ sọ náà ni kò sí pẹ́rẹ́ bọ̀ a máa ṣe yẹn létà já wọlé ká máa lọ. wo má yẹ ká ṣe olè nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé mo fẹ́ mú ẹ jáde. Ah. <laughs> ok no problem bọ. mo fẹ́ mú ẹ jáde mo fẹ́ sọ ẹ̀dọ̀kùnrin ah, kí ló ń ṣe ẹ̀ náà. so gbogbo tó tiẹ̀ ń sọ yìí lásán gbogbo ohun fẹ̀ tó kàn ń jù sí mi yẹn ó jẹ́ kí n mọ̀ pé wọ́gán dúró rè ọkùnrin gan ni ẹ wàá ṣeré náà sọ sórí bẹ́ẹ̀ a máa lọ o máa kú tí ì ní so ibi tá à ń lọ wa very very important awu bí kò wọ mọ́tò sì kájọ move kò yí ẹ àbí kí ló rò. ẹ ẹ no jẹ ká lọ lọ́la. ọ̀la ẹ náà ló fún ọ. ọ̀la yẹn ó ti ń fagun. oh ló wà là ọ̀rọ̀ yé wálé. ẹjọ́ pọ̀. wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní kí ọ̀sán wá ní wọ́n wá ní wọ́n ní ìdáná tó wọ́n fi ṣe wọ́n. dáàdì mi ṣẹ́rí ẹ wò ọmọkùnrin yìí ni mo mú wá fún yín ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni débọ̀ lórúkọ ẹ̀ ṣẹ́rí skul tájọ wà wọ́n disturb ẹ̀ gan-an àwọn ọ̀rẹ́ wọn ò jẹ́ kó gbádùn. òun dẹ̀ ni kò láìkì wàhálà gan-an kò láìkì wàhálà rárá rárá ó dẹ̀ jẹ́ èèyàn kan tẹ́ pé mo láìkì gan-an tí mo fẹ́ràn. mo wá fẹ́ kẹ́ bá mi ró lágbára kẹ́ bá mi sọ́dọ̀kùnrin kẹ́ bá mi sọ́di àpáta tó pété yín bá forí sọ ó máa fọ́ dànù ni. ẹyìn <laughs> adébíṣe ọmọ ọba ọkàrẹ láyé ọmọ ẹkọ ọdájú ọdájú tí ọmọ ẹni ọ̀rọ̀ ọ ti mọ̀ pé bọba wá bá mi kò sí tọ́tọ́ àgbẹ̀ abami tó ní dá olówó kiri ọgbọ́n <laughs> débọ̀ ọmọ mi ní ìdíra fún ọ wọn ní kò dọ ọkùnrin àmọ́ ẹnìkan yìí mara ọdẹ alára wọn mọ bó ti láyà tó ìwọ fúnra rẹ ní kó wá ṣàlàyé kí ló fẹ́ ṣe fún ọ. nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni pé ṣe rí ní um, iléèwé wa lọ́hùn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn máa ń dà mí láàmú ṣé wọ́n máa ń lé mi kiri wọn ò jẹ́ gbádùn ní ìdẹ fẹ́ darapọ̀ mọ́ wọn ní ìfẹ́ darapọ̀ mọ́ wọn torí ọmọlúàbí lè mi ọmọ tí inú àbí ẹ wò ó sà gbogbo wọn tẹ bá lè ṣe ìjọ kan wà tó pé ìbọn náà fi lé mi ọlọ́run ní kan máa rí mi wọ́n fẹ́ pa mí nì wọ́n fẹ́ pa mí nì sà àbótigbà àbójọ tí mo kọ́kọ́ gba etí mi jọ ìyẹn ó sì ń dùn mí ẹ mi ò fẹ́ tó máa pa èmi àti wọn pọ̀ ẹ ẹ ṣe gbogbo wọn bá lè ṣe fún mi débi pé wọn á fi mí lọ́rùn sílẹ̀. dọ́rọ̀ adére ọbọ̀ wàá bá ọ lórí ní yọ ọpa àrùn ní yọ ọgbẹ́dọ̀ ọ̀sìn ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọ̀gbọ́n báyìí wọ́n lè sọ ọ́ di àpáta torí adìyẹ tó bá forí sàkátà omi inú rẹ̀ ni ọ̀rí mi báyìí bínú bá bí mo lè gé ẹlẹ́dẹ̀ lórí háù kí ni kọ́ máa mẹ̀jẹ̀ ẹ mo tó bẹ́ẹ̀ mo jù báwọn lọ ọ̀gbọ́n báyìí ṣókí báyìí lọ́bẹ̀ oge wọ́n wá jọ ọ lójú wọ́n jọ ọ lójú ewu kọ́ ewu òwò níṣẹ́ lórí rẹ̀ wọ́n ṣọ ọdọkùnrin. àwọn máa san fún aṣọ yìí. ọ̀kú quality two thousand naira la máa ń ta ṣe ti gbọ́ ẹgbẹ́ wa rà. mi ò lè san two thousand máa two thousand pay mi na mi lè san two thousand na but two thousand ló pè fún mi ma. ọ̀kú ṣé iye tó bá pe taṣọ náà la máa pè ní. torí pẹ̀ tí bá wa rajà two thousand naira la máa ń ta ẹ lọ mú ní one six. ẹ jẹ́ kí n fún ní one six ma. ẹ wù ẹ gbà lọ́wọ́ wọn jàre yẹn náà ti da one six owó náà ni jàre. lọ́pọ̀ àkẹ́ fún wọn. kò tọ́ la. Ayọ̀mídé ta ló ni mọ́tò tán pàtì síbẹ̀ yẹn tó gbé wá síbí. ṣé mọ́tò yẹn sísí mi ló ní mọ́tò sísí mi ni mo kàn ní mo fẹ́ sáré dọ́dọ̀ yín mo dẹ̀ ní kó sáré fún mi kí ó dẹ̀ fún mi lọ́wọ́ kan. sísí ẹ ló ni mọ́tò yẹn. Ayọ̀mídé last week níṣẹ́ ìgbésí wàá rìpọ́ọ̀tù rẹ̀ fún mi wípé gbé mọ́tò tí dáàdi òun fi ran òun iṣẹ́ ó lè lọ fún mọ́tò yẹn náírà tí ó mọ iye owó tánà sórí mọ́tò yẹn. màmá ẹ màmá ẹ kí ló dé ń sọ̀rọ̀ báyìí náà ah, kí ló special ni pé mo gba mọ́tò ọ̀rẹ́ mi mo gbé mọ́tò ọ̀rẹ́ mi jáde ẹ̀yin fúnra yín mọ̀ náà at least bàbá mi lówó náà bàbá mi lówó ẹ̀yin fúnra yín wà òkè so kò sẹ́ni bọ̀dì tí máa ní fún mi kí mọ́tò àbí mo fẹ́ lọ lólé ẹ̀ mo fẹ́ wà ń bẹ ọdún kan ọdún méjì ó máa gba kámú náà ni so kí wọ́n là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí special kan kò sí nǹkan tó special nínú ẹ̀ nà gbogbo àwọn tẹ̀ ń sọ ẹ̀ mọ̀ pa lówó àwà well okay àwọn òkè yìí fúnra yín sí ṣọ́ọ̀bù mélòó lẹ́ǹkan tó ṣọ́ọ̀bù mẹ́ta ètò kéré jù ní ṣọ́ọ̀bù yìí lélẹ́yìí ṣé ẹ understand so ti ata ní ta ní ta lè ya wọ́n lówó tó màmá mi nù wọn kó wọn sọ pé kó gbé mọ́tò àwọn èmi náà ta mọ́tò yẹn tó ń gbé dání tó ń gbé ah, mo fi mọ́tò gbà màá ra ìyá wọn màá ra everybody pa. sọ fún mi wáyé tí nǹkan ní nǹkan ṣe máa ń wù ẹ́ kí ló dé tí nǹkan ní nǹkan ṣe máa ń jọ ẹ lójú ṣé kò wọ́n ẹ kó máa threaten mi ni Ayọ̀mídé sọ fún mi gbogbo mọ́tò tó ń gbé káàkiri tó ń lọ gbà lọ́wọ́ wọn tó fi ń accident káàkiri yìí kò wọ́n ti mọ́tò tó yẹ kó máa gbé gan tó bá yẹ pé wọ́n gan fúnra rẹ̀ mọ̀ ìmọ̀ ẹ̀ bàrà ti dáàdi Ayọ̀mídé mọ́tò tó wà nínú ọgbà èwo ló fẹ́ gbé tí dáàdi ẹ̀ máa sọ pé kó má gbé ṣọ́kàn wẹ̀ kó máa bójú mi jẹ́ ni ojú ń tì mí náà. kí ló ń tì yín lójú ẹ wo nǹkan tẹ̀mí bá wá kọ́ nìyẹn jàre màmá ẹ wo ẹ wọlé kẹsàrẹ́ fún mi lọ́ndẹ̀kẹ́ mo fẹ́ jáde hundred thousand naira. kí lẹ fẹ́ fi ṣe. èmi fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni ibi tàdé ń lọ yẹn àwọn big boys àwọn big girls boy ló wà ń bẹ̀ mi gbọ́dọ̀ débẹ̀ kí n máa lọ sọ pé kó èmi fúnra mi lówó at least mo yìí ní bẹ́ẹ̀ bí one twenty lọ́wọ́ a lè má lọ ra àwọn nǹkan kan kó jẹ́ pé kò fẹ́ sówó mọ́ ló jẹ́ kí n ro bẹ́ẹ̀ ẹ wọlé kẹ jáde jà ẹ ti tajà láàárọ̀ iná. nígbà tí mo pawó láàárọ̀ ìwọ náà ló yẹ kí n kó fún. mi ń gbọ́. òkè kò sí yẹn lẹ̀ ń sìn o nígbà tẹ̀lé ti sọ pé ẹ nídìí yẹn ń sìn màá máa ṣiṣẹ́ lórí ẹ̀ kó padà wá. sísí mi nípa ìyá mi wájà rè èmi má dà lóhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù fún mi jàre kí ló ní kí wọ́n ṣe bẹ́ẹ̀. lójú ọmọ ọṣẹ. ọjọ́ ọṣẹ kiri kí ló. lọ́wọ́ ti ṣẹlẹ̀ nínú ilé mẹ́wàá ti ṣẹlẹ̀ nínú ilé ọmọ rẹ̀ tó wà nílé ìgbà. owó ọjà o ẹ ti gbé mi ní gòdì. owó ọjà nílé yìí àwọn àgbà sọ ìwọ kò ní gbọ́dọ̀ kó bẹ̀ nínú ilé yìí ẹ ti gbé gòdì mi. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa ìwọ bá gbé gold mi. Ah, ah, gold n bolo gbé sí. mo wẹ̀ tọ́ nísì ni kí n débi tí gold mi wà kí n já mi fẹ́ jáde ni mo ní ipa títí mo fẹ́ lọ lé mi ni mo débi gold mi ni mi ò rí gold mi mọ́ ni mo lórí burúkú tó gbé. wọ́n gbà kó sí gold. wọ́n ti gbé o wọ́n ti gbé wọ́n ti gbé mi ní gold lọ. ṣó fẹsẹ̀ rìn lọ ni àbófò. kò yé mi. ní sùúrù kó má yẹ pé o ibi tó gbé gold yẹn sí bí o ti misplace ẹ o ibi tó fi sí. ẹ ṣe mọ́ mi ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí pé bóyá àwọn ọmọbi tí wọ́n bí sí nǹkan tó wá sí mi lọ́kàn sí sí òun lẹ sọ yìí. ta ni wọ ẹ máa gbà mí kẹ ó ń wẹ̀rẹ̀ tó dání ọbẹ̀ pọ̀nmọ́ ń yọjú ẹ̀rọ kí ni ìbẹ̀rẹ̀ ara wọ kí ló ń ṣe ẹ̀ ló máa gọ ọ mo gbẹ́ yẹn sí mi ẹ wo ìyàwó ẹ wo ìyàwó gbogbo tó ṣẹlẹ̀ nílé ìlẹ́ni tó mẹ́ta kò ṣẹlẹ̀ rí nínú ilé yìí o kò ṣẹlẹ̀ rí o torí tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta kò yé mi mọ́ kéèyàn dé wò ṣùṣù kó palẹ̀ mọ́ gbígba agolo góòdì nínú ilé fún mi ṣé ó yà wèrè ni lẹ́nu ẹsẹ̀ nǹkan ti ẹ̀dá kẹ́nu ẹja rẹ ó yá nìṣó nínú yàrá ẹ ká lọ wá góòdì nínú yàrá ẹ wò. nìṣó ń bẹ̀. káṣọ wa níbi tí mo ti wọ gbogbo ilé nìṣó ní yàrá ọkùnrin mi ṣẹlẹ̀ rí ẹ ṣáà má bàánú ní ìgbẹ́nu ta lẹ̀ ní láti gbẹ́nu ní sí ìwé òṣèlè rí ó kékeré ìyọ̀kọ́ tó ń tàyè láti sọ̀rọ̀. ìyá tèmi irú eléyìí ò ṣẹlẹ̀ rí ó túmọ̀ sí wípé èmi tí mo ṣẹ̀ṣẹ̀ wọlé ni àbó rí mi báyìí. ṣé wọn á fo lè lọ ẹ ni wíwọn epo ni àbí táyì rówó rà gold kí ló yẹ fi gold ṣe. ó mi wọ́n mọ̀ pé o lè gbé góòdì wọ́n mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n fẹ́ níyẹn lára wọ́n fẹ́ dà ẹ́ láàmú kó o lè fi léyìn lẹ fún wọn àmọ́ tíwọ náà bá wá gọ̀ tó jẹ́ pápò tí lo gbé dání tẹ́ ò gbé ẹni lọ tó tó bá jẹ́ pápò tí lo gbé dání wọ́n á rí ẹja bọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ní lo gbé lọ <laughs> ẹni tó fẹ́ lé ẹ gan ó máa ṣiṣẹ́ wọn ò tiẹ̀ lè rí ẹ lé ni wọn ò lè rí ẹ lé ọ̀rẹ́ mi instead tán máa fi gbẹ̀mí mi tí bá kókó kó o bẹ́ẹ̀ fún wọn ṣé kò wá bẹ́tà ni ṣé òkùnkùn bíi téèyàn bá ń fẹ́ gbẹ̀lé ó gbọ́dọ̀ ní fọkànbalẹ̀ ń bẹ̀. ọ̀rẹ́ mi ó dẹ̀ rí yẹn sọ ọ́ torí téèyàn bá ń gbébi kan tí ò sí ìfọkànbalẹ̀ ń bẹ̀ bí ẹni tó ń gbénu náà ni kò ní nírònú kan láti ṣe rere ìrònú kan ò ní sínú ayé ẹ̀ wàhálà yẹn ṣáá ní máa gbé sọ́kàn àmọ́ inú tó wà ń bẹ ni pé ọkọ ẹ̀ ṣé o máa lè bá sọ̀rọ̀ kó o pè lásìkò gbà tí ń gbọ́ràn tí ìyàwó máa ń bá ọkọ sọ̀rọ̀ tó máa ń wọnú etí ẹ̀ lọ wàá pè wàá sọ fún bóyá kó lọ gbalé síta fún ẹ kò tiẹ̀ nídìí kó lọ gbalé inú àwọn ará yìí tó kọ́ káàkiri kó fi ẹsìn kan nù wọ́n ń bẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ rùn kó fi tán kò lẹ̀ kí wọ́n gan kó o lè nífọ̀kànbalẹ̀ nítorí àwọn kìnìún tẹ̀mí ń wò yẹn ọ̀rẹ́ mi wọ́n á pa ẹ jẹ wọ́n á pa ẹ jẹ ṣé o ti rí ìtàn fẹ́ lẹ́yìn wàhálà ẹ̀ pọ̀. nǹkan tó ń sọ fún mi ń sìn ní wípé kí n sọ fún àìdè mi pé kó lọ gbalé fún mi kò ṣe wo èyí gangan ni kò ní dọ̀la èyí gangan ni màá sọ fún àìdè máa gbọ́ ó máa gbọ́ bá ti sọ fún ọkàn mi dẹ̀ balẹ̀ olúwa ṣeun tó ní mo rí pé bó ṣe débílẹ̀ kan yẹn gbogbo wàhálà yẹn báyìí ọkùnrin ló wà ah, mo ti ṣe àlè jẹun fún. lọ gbóúnjẹ wa torí dàbí mo tó ń jẹ gan kíchìn láàárọ̀ oúnjẹ náà lẹ́nu. Ẹlẹ́dùmarè ló máa lè wá yanjú sí i torí láyé ń bí èpò àfihàn ẹ̀hún láàrin àlìkámà bó pẹ́ bóyá. ẹ̀kọ́ àrọ́ mi ṣé tọ́lá. tọ́lá fi àmì. pẹ̀lẹ́ jókòó àná ni mo ra fóònù ó wáá jẹ́ àfọwọ́gún fọwọ́gún ni ká má dẹ̀ lọ tẹ̀lójú ká má lọ tẹ̀lójú fọ́ ni mo ṣe ń ṣé òsì mo máa rí ọmọ yín kọ́. àlàáfíà rẹ wà. àdúgbò lọ́dọ̀ ọlọ́run. ẹ wò bọ̀dá mi ó ti sú mi o ó ti sú mi ẹ wò ilé ayé tiẹ̀ ti sú mi ó ti sú mi torí ẹ̀ mo ṣe ní kí n wá bá yín. mo appreciate pé o tiẹ̀ sọ fún mi kò yẹ kó o sọ fún mi táyé bá sú ẹ ó yẹ kó o lọ para ẹ ni kọ́sítà ayé bá súyàn ìbílẹ̀ náà lẹ́nu ọ̀run ni torí pé tó bá sọ fún mi mo kí wọ́n fẹ́ advice ẹ̀ against ẹ̀ bọ́bá yìí sọ fún mi náà mo appreciate ẹ̀ ìjọ olùfẹ́ kú. àbí ọláyé ti sún ẹ pẹ̀lú èjì èyí agbáṣẹ́ nìkan tó ń ṣe é kí ni tó ṣẹlẹ̀ gangan. ṣe bí nǹkan tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi ni ẹ wo ilé ọkọ mi ti sú mi o àwọn ìyáálé mi wọ́n ń dà mí láàmú ni wọ́n ń dà mí láàmú wọ́n kàn ń tírẹ́tì mi ni ṣẹ̀ṣẹ̀ rí tí mi ò gbọ́dọ̀ rìn kò sí nǹkan tí mo ṣe tó da lójú ìyáálé mi ó kàn bẹ̀rẹ̀ sí ní finú ilé yẹn gbóná mọ́ mi ìfà tí bá fẹ́ mẹ́ kó ṣọ́ọ̀bù pé mò ń lọ sí ilé báyìí àyà mi máa máa já ni. ọmọ aṣọ mi lọ́wọ́ máa ṣọ́ mi lẹ́sẹ̀ ni bòńdá ẹ wò ó ẹ wo èjì mi náà ṣó yẹ kí n ti máa fèsì irú problem bẹ́ẹ̀ yẹn ni. torí hypertension kọ́ ló má jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. délọ́lá ìbéèrè méjì péré mo fẹ́ bi ẹ́ léèrè. ọkọ ẹ tó fẹ́ yẹn o má rí ẹ ní single ni àbó tí mo kò ti níyàwó. ó sọ fún mi pé òun ti má rí i. ó ló ti má rí i ìbéèrè kejì ìyàwó kan ló ló ń fẹ́ ni àbí méjì. Ah, méjì ló fẹ́. kí ló tó fẹ́. Ah, ọ̀rọ̀ fẹ́ ò rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí ìfẹ́ mo nífẹ̀ẹ́. orí ẹ ti yí ah. ìfẹ́ kọ́ owó ló ń ṣe ẹ́ owó ló fẹ́ pa ẹ́ pẹ̀lú èjì ẹ̀ olóòkè ọrùn ààrẹ bọ̀ ilé olórogún kí ló expect ẹ̀dúró ṣe ẹni tó o bá lé kò ní já kìtà fitafita nǹkan tẹ́nìkan ń jẹ tó di méjì ntẹ́ni méjì ń jẹ tí o ti tó jẹ tó fẹ́ di mẹ́ta ṣé kò ní di wàhálà àbí ìwọ lórí oko okun nílẹ̀ tó gbọ̀n ẹ̀pà sí o wàá kí ọrùn ara ẹ bọ̀ bí ó ń ṣá ẹ ládàá o gbọ́dọ̀ complain bí ó ń gún ẹ nígò o gbọ́dọ̀ complain torí ó lè ní ẹ orogún ológun dẹ̀bi ti àyà ní ẹ ò lè ní ẹ owó tó ní ló ń ṣe ẹ pé tí ọlọ́run bá ṣe tí màrún yẹn bá kú tó bá bímọ ká méjì fún kí wọ́n lè rí kankan jogún kó o lè o lè o lè tiẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ owó kòkò mógún ológun tiẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ máa wá sọ sí gbogbo tí mo sọ kalẹ̀ yìí nìyẹn. ah kí ni ní whatsapp o. bọ̀dá mi. whatsapp whatsapp. ok mo ti ń lọ. Ah! ó dàbọ̀ whatsapp rẹ o whatsapp rẹ o whatsapp. ìwọ olè olè olè burúkú orí sínkù lẹ ò fẹ́ orí tó níyàwó kan ò fẹ́ èèyàn tó ti níyàwó méjì lé ò fẹ́ tọ́wọ́ ẹbọ ní olórogún wà ní òun wọ́n àbàtẹ́sẹ̀kẹ̀ stroke àtẹ̀lé lẹ́yìn báyìí káwa káwa kájà kàrà ló dẹ́kun ẹni àbá bá tí ó bá gbọ́ tó bá destroy kò sí tó kàn wá ń bẹ̀. káyà fọlọ́ọ̀kì gbé mọ́tò mi sórí kínní omi gbígbóná dààmú tútù yìí ó ṣe yanjú Ẹlẹ́dùmarè ló máa lè wá yanjú sí i torí láyé ń epo àfihàn ẹ̀hún láàrin àlìkámà ìyàwó ládé máa gbogbo ìgbà tí máa ń wà nílé àwọn ariwo oríṣiríṣi tí mò ń gbọ́ yìí gbogbo bí mo ṣe ń gbárùwò lọ́tún lọ́sẹ̀ yìí kò yẹ ẹ̀rú eléyìí ò ṣẹlẹ̀ rí o ìgbà àwo mo wá jókòó nínú mi mo rò pé kí ni mo lè ṣe kí ni mo lè fi múnú ọmọbìnrin yìí dùn cause you deserve lovely thing you deserve beautiful thing mo wá ronú mo ní kí n gbèrú ilé ìkàlẹ̀ mo dẹ̀ mọ̀ pé o máa ń láì kọ́lọ̀ yìí kọ́lọ̀ tàwẹ̀ kọ́lọ̀ bíi rose pink àbí nǹkan purple kọ́lọ̀ ẹ̀ ni mo lè kí bíi design wo wọ́n ló níbí torí ti ẹni mo ṣe gẹ̀ẹ́sì bíi. èmi ni mo ní ilé yìí. fọdúkẹ́ ìwọ ló ní o máa lo bí bó bá ṣe wọ̀n ẹ́ kò yẹ. Ah! àìdí ò ń bá mi jẹ. o lè bá jẹ. ẹ̀ṣọ́ rẹ̀ kékeré lórí èyí tí mo tún fẹ́ ṣe fún ẹ lẹ́yìn ilé ó tún ju èyí lọ kò yẹ ìwọ ṣílẹ̀kùn yẹn fi ọwọ́ ara ẹ ṣí ilẹ̀kùn. Ah! <laughs> bá bọ̀ ọmọ kì í bọ̀bọ̀ lẹ́rù wọlé. o yes ìbùsì o ti sí o sí lẹ́yìn rẹ̀. kó má bàa sí mo ṣe wá sọ́dọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni mo ṣe wá. kí lọ̀rẹ́ mi ṣe ṣé ògbọ́n kankan tó ń ṣẹlẹ̀ nídìílé wọn ah, ah, kò yẹ kẹ́ máa bára yín rìn kẹ́ má lè sọ òdodo ọ̀rọ̀ fúnra yín o kí nìdí ni pé ọ̀rẹ́ ẹ̀ ìgbà tí wọ́n fẹ́ ẹnìkan ni wọ́n fẹ́ lé o ẹni yẹn ò dẹ̀ dá láàmú ó gbà tọwọ́ tẹsẹ̀ oúnjẹ wọn ọmọ bó ti tọ́ bó ṣe yẹ ẹni tí wọ́n wá fẹ́ lé òun kí lọmọ ọlọmọ wá ṣe fún tó wá ń da ọmọ ọlọmọ láàmú tí ò jẹ́ kọ́mọ ọlọmọ onídìí ìjókòó kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ò rí ohun tó burú nínú nǹkan tọrọ mi ṣe ọkọ yẹn gan ló jẹ́ ni tó jẹ́ akuri tó kú lórí nítorí tí ò bá já kú lórí ó níyàwó méjì kí ló sọnù sí gan tí ń wá èmi gan ò lè gbá o yìí tí ẹ lè gbá rárá ni mi lè gbá ẹ wọ àǹtí ẹ má dàra yín láàmú lórí ọ̀rọ̀ Ọ̀túnba ọmọ yẹn ó gbọ́dọ̀ lọ fọ́ọ̀rẹ́ nìyí. ah mi mọ̀ pé ibìkan náà níwọ̀ àtọ̀rẹ́ ẹ tẹ̀sùn sí tẹ́jọ kọrí sí ẹ̀kọ́ kan náà lẹ́jọ́ ń kọ́ra yín ah, mi mọ̀ pé ibìkan kan náà lẹ́yìn méjì sùn tẹ́ ẹ kọrí sí ẹ wo ah. èmi ò tí ò fẹ́ jọ́rò bí kan ni mò ń lọ tẹ́lẹ̀ mo fẹ́ lọ ṣe fàájì. kí ẹ má bínú nítorí pé mo á fi ẹjọ́ rẹ sùn èso ti gbóhùn dàbí. ẹ kílè o. kílẹ̀ bí ibi tí mo jẹun aráyé ọ̀rọ̀ ló máa ń bá mo kọ́ bọ̀rọ̀ wá o bí o sì ń tó dé ní ẹ̀ṣẹ̀ kì dé dẹ́ṣẹ̀ bóyá kílẹ̀ bí. ẹ bá sọ fún chief tí ọjà wọn ti dé. he should come and clear it. inú mi dùn mo ti rí lóòótọ́ pé ọjà wa ti dé tí mo bá délé màá ṣàlàyé fọ́nga. ẹ bá mi sign bẹ́ẹ̀ yìí. Ani méjì. ṣe. ẹ ṣe púpọ̀. ọ̀dà bọ̀. ọ̀dà bọ̀. ẹ ọ̀gá níbo la lọ ń sìn. ọ́fíìsì la ń sí báyìí. ọ́fíìsì bẹ́ẹ̀ ni ah ok. omi gbígbóná dààmú tútù yìí ó ṣe yanjú Ẹlẹ́dùmarè ló máa lè wá yanjú sí i torí láyé ń bí èèpo àfihàn ẹ̀hún láàrin àlìkámà. nígbà tájọ kan yà sí mi ò fi owó ìyàbọ̀sẹ̀ dá ọ̀la o kí ló wá dé tó ń dìlé owó mi sọ́wọ́. nítorí ọ̀nà ìṣòro mi wá mà. pé kí ni. wọ́n lọ sọ́jà wọ́n ní táwọn bá dé látọjà àwọn máa fọwọ́ ìránṣẹ́. Ah, ó ní tóun bá dé látọjà òun ṣe máa kówó tèmi ránṣẹ́ ókè kó tó lọ sọ́jà yẹn kò ṣe fowó yẹn rán ẹ ó fowó tèmi ṣe bísínẹ́sì àbí <laughs> ìyàbọ̀sẹ̀ dẹ̀ mọ̀ mi ó mọ̀ mi o wọ́n ah, fẹ́ gbóná ojú mi àbí <laughs> kò sí wàhálà bá mi ń bẹ̀ mi ò bẹ lọ́jọ́ ṣáà máa lọ mú lálejò má lọ má lọ má lọ. o. ó ga o. ṣé o ṣàbínú ti ọ̀rọ̀ owó tí mò ń sọ àbí pé kínní má bínú ọ̀rẹ́ mi. bínú ọ̀rọ̀ owó lẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ah, ìwé ọ̀rẹ́ ìròyìn ayọ̀ lèmi mú wá fún mi. ìyẹn ayọ̀ ìwọ tún ni ọjà tó kó fún mi ṣì wà ní ṣọ́ọ̀bù mi ti tà tán. o ṣe ní sùúrù ìwọ ọ̀rẹ́ shift lọ ra odidi ilé fún mi. wá o odidi ilé. ọlọ́run ó ti mú mi kúrò láàárín àwọn kìnìún tó ń ranjú mọ́ mi nínú ilé. nǹkan ayọ̀ nílò tọ̀ o. nígbà tó mú mi débẹ̀ báyìí èmi gan àyà mi já mo ní ẹ̀ ń ṣí ó ní mi ni mo ní. bẹ́ẹ̀tì ṣé o rí dájú wípé gbogbo àwọn nǹkan tí ṣífù ṣe fún ẹ orúkọ ẹ ló wà níwèé máa ṣiṣẹ́ lórí ìyẹn náà tó bá kọ́lé fún ẹ ìyá Yọ̀mídé orúkọ ẹni kó wà ní ilé tí ṣìfù bá kọ́ fún ẹ ah, ìtorí èmi kọ́ ìtorí ọ̀la ni tó bá ra mọ́tò fún ẹ orúkọ ẹni kó wà ní mọ́tò yẹn ó ń déwájú ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ̀ ah, ọ̀rẹ́ mi wíkọ̀ sọjí má rẹpẹtẹ ah, ọ̀rọ̀ gidi ló sọ ọ àmọ́ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe ọ̀rẹ́ mi. Àyìndé tèmi nìkan báwo lọ̀hún How are you? So are okay. Debo, Debo. Ṣé o mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé pàdé mi ní ọ̀dọ̀ òyìnbó mo ti fẹ́ kúrò nílé báyìí ìwọ náà wá kúrò níbi tó wà yẹn bá mi ní trailer park lọ́dọ̀ òyìnbó mi so that màá lè connect ẹ màá lè yẹ up pẹ̀lú òyìnbó mi yẹn yes bá ṣe sọ tẹ́lẹ̀ yẹ yẹ màá ṣe náà ok tó bá jẹ́ pé mi mo kọ́kọ́ débẹ̀ màá dúró dé tó bá wá jẹ́ wo náà ló kọ́kọ́ ṣáájú mi débẹ̀ kó dúró dé mi ok make it snappy alright alright okay ṣìnà. Um, sá wàá gbé báàgì lọ sí inú mọ́tò fún mi mọ́tò wo ni à ń gbé jáde báyìí. pàfẹ́dà ni a máa gbé yẹn sá mẹkáníìkì wa kò tí ì gbé sẹ́yìn náà dé. Ah, ok pathfinder ni à ń gbé jáde. ẹ eh, mẹkáníìkì ó lè jẹ́ wípé ó ní ìdòwò kọ́ nìyẹn. Eh, mo rò bẹ́ẹ̀ sá. Eh, ràn mí létí tábà ti ń bọ̀ pé mo fẹ́ pè so that kó wá gba check kó lọ gbowó ní bank. ok ok sir. okay, okay. okay. okay. okay. okay. okay. okay. okay. Débọ̀ ṣọ wa ok. mo try to wa ok sir mo ti wò yín ní not bad mo ti wò yín ní bedroom sir mi mọ̀ pé bí lè wa mo ní kí n sọ fún kí mo ti fẹ́ máa lọ sir. o ti ṣe kí ni. <laughs> mo ti ṣe tán mo fẹ́ máa lọ ibi tí mo sọ fún yẹn. mo jẹ́rìí ẹ̀ <laughs> no problem tètè máa lọ àárín alẹ́ tàbí. ẹ ò tọ́ ni but ṣé ti gbàgbé kan tájọ sọ ẹ sàyẹn náà rọ ilẹ̀ máa fún mi. tí mo sọ ẹ náà rọ ẹ láì kọ́ wọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mo fẹ́ dé ọ̀dọ̀ òyìnbó mi ó láwọn ọjà mi ti dé so mo wá fẹ́ sáré ṣe ní pàápàá but nǹkan tí mo máa ṣe ni pé tó bá ti di exactly two thirty ẹ parí lọ́fíìsì wá sọ fún ẹ láàrú ká máa fún un. bí ìgbẹ́ kò pọ̀ two thirty my friend, my love. Alright, okay? That's it. Kò ní wonderful day. Ẹ ṣe ilé ayé kó lè dá, òun là ń wí. Ẹ̀dá ni ẹ ṣayé pẹ̀lẹ́, ẹja ayé ń sinmi. Àfọwọ́fà akálukú ló máa dé bá ọ. Lẹ́yìn wa ọ̀la, ọ̀la, ọ̀la. Kílẹ̀ bí ibi tí mo jẹun aráyé, ọ̀rọ̀ ló máa sí ń tó dé ní ẹ̀ṣọ́ dé. òye wọn ni pé ìpìlẹ̀ gangan lọ̀rọ̀ tí yóò ṣàtọ́nà fún àtúbọ̀tán ẹni. kílẹ̀ bí ibi tí mo jẹ́ òun aráyé ọ̀rọ̀ ló máa ń bá mọ̀ kó bọ̀rọ̀ wá. Thank you very much, Mr. Raja. I really appreciate you. Mm. You say, let me tell you something. You've been doing so wonderful in my life. Kò sí wàhálà. <laughs> That's you. Um, uh, one more thing. Mm-hmm, mm-hmm. The man you're looking beside me, àbúrò Mini, ni. Eh, he's my cousin. Mm-hmm. Orúkọ ẹ̀ ń jẹ́ Call it. Ade Adé. Ade Adébọ̀wálé. <laughs> That's good. I want you to help me. Mm-hmm. This is the way you're gonna help me. Mo fẹ́ kó bá mi ràn òun lọ́wọ́. Ah. Bí mo ṣe máa import goods wa tó jẹ́ pé wọ́n lòun assist me. ṣé o lè bá mi ṣe bẹ́ẹ̀ fún un náà. Kò sí problem rárá. You sure? Bẹ́ẹ̀ni. Uh, that's good of you. <laughs> that's good of you. Ẹ̀gbọ́n mi mọ̀ ṣe gan. <laughs> Eh, eh. Eh, let's go to the car and get you the money yàrí. ẹ chief owó tẹ fún mi tí mo gbé sí mọ́tò mi ò rí mọ́ sà. àjẹnìyẹ mi ò gbọ́. owó yẹn tí mo gbé sẹ́yìn mọ́tò mi ò rí bẹ́ẹ̀ mọ́. you you must be joking. ìrọ̀ àjọ èmi jẹ́ jẹ́ ká bẹ́ẹ̀. agro kò dájú pé ẹgbẹ́ kìíní kò lẹ̀. mi ò gbọ́ i know what i'm saying mo mọ̀ nǹkan tí mo sọ single handedly báyìí ni mo gbé e lé e lọ́wọ́ ó dẹ̀ padà wá sọ fún mi fúnra rẹ̀ pé òun ti gbé e sínú mọ́tò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó gbé e fún mi mo sì gbé sínú mọ́tò. ọ̀gbẹ́ni dájúdájú ò gbé kínní kò le tó bá sì jẹ́ pé ò gbé kò le ò gbé sínú mọ́tò yìí ibi tó o bá gbé sí gan-an ni o sọ fún wa ká mà mo dàbí pé mo suspect foul play kan you see let me tell you something tí ọ̀rọ̀ yìí bá já mọ́ i will not take it lightly with you. Ah, a bó ṣe jẹ́ náà nìyẹn a nígbà yóò fún àwọn abúlé owó yẹn ò lè lọ o. back ò nígbà fún ẹ à nígbà fún ẹ rárá abúlé owó yẹn. ìwé ẹgbẹ́ òrógbé agbẹ́dọ̀. anyway chief tí ẹ bá ti ready come and clear your goods. omi ìpè tá a bá ṣe tán tá a ti ready ìka wa clear goods wa. bẹ́ẹ̀ni. no problem. ẹ ṣe. you see ráyè yín lóde come get inside the car. kò lè rà o. kò sí máa bá yín pọ̀ ní. come get get inside the car. get. ilẹ̀ ibi tí mo jẹun aráyé ọ̀rọ̀ ló máa ń bá bòkó bòrò wá o bí ó sì ń tó dé ní ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣe ó yá kílẹ̀ bí ibi tí mo jẹ ẹrù amúnkún tó wọ́ lókè láyé ń rí tó ń wí nígbà tó mọ̀ pé ìsàlẹ̀ ló ti wọ́ wá tètè yé wọn nígbè ìpìlẹ̀ gangan lọ̀rọ̀ tí ó ṣàtọ̀nà fún so irú ìròyìn ilẹ̀ wà ń bíbá yìí ẹ wá dùbúlẹ̀ sí gbogbo ìdí ìròyìn torí kí ni lórí ọ̀rọ̀ owó lásán ẹ̀yin ò mọ̀ pé nǹkan tó tí ìròyìn máa ń dá sára ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá dẹ̀ ṣẹlẹ̀ tó agbára owó mà níkà ẹ wá sí ibi tí mo rò pé ó yẹ kẹ́ wa ṣé àmọ̀pọ̀tọ̀ ni táwọn ará àdúgbò wa máa pè é ni ṣé èmi lè fẹ́ sọ lẹ́nu ara lé lóhùn wọn láwùjọ mo rí lára tá pé o ẹ má sọ èmi lẹ́nu. Àyìndé kí ló ń ṣe ń bí báyìí. mo ní kí ló ń ṣe ń bí ṣé o mọ̀ pé inú yàrá mi ló yẹ kó wà nísìn mo fún ẹ níṣẹ́jú méjì kó kàn mí lára nínú ilé torí mi ò fẹ́ wàhálà tó bá yá ní sẹ̀mà nípa olú ẹ̀ ranjú olú ẹ̀ ṣe bákan olú ẹ̀ ṣe bákan mi ì fẹ́ wàhálà o torí kò tí ò bá ti ń ṣe tèmi mi ò kí máa ranjú sí i nǹkan tó bá jẹ́ tèmi ẹ̀tọ́ mi kéèyàn má fi dùn mí rárá torí gbà yẹn lè máa sọ pé olùwẹ̀ bẹ̀rẹ̀ nísìn kẹfà dé mi dé mi lórí kò kàn mí lára. àyìndé olówó orí mi àyìndé ọmọ fáṣọlá ìrònú má ṣọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ń ṣe táyé kọ́ ló ń ṣe kán ìdí o ṣáàtì má ronú mọ́ tiẹ̀ má fi ronú ṣeré ẹ léṣe o má sọ mi dopó ọ̀sán gbọ̀ngàn. kí ló dé kí ló fariwo tó yẹn. no sir uh, madam mi ni nígbà tí wọ́n dé ọ́fíìsì mi sir wọ́n náà fẹ́ rí ọ̀gá mọ́lẹ̀ ní ọ̀gá ò sí around because explain nǹkan tó wá fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n farabalẹ̀ sàkílọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo pé ọ̀rọ̀ náà fẹ́ rí ọ̀gá ọ̀rẹ́ náà ọ̀gá ò sí nílẹ̀ mo fi rò pé the best ni pé kí n mú wá sí ọ̀dọ̀ yín sá. madam gbọ́ ẹ ṣe sà ìgbà tí mo débí mo sọ fún mo ní ọ̀gá pátápátá ni mo fẹ́ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣe àwọn ọlọ́pàá kéékèèké àwọn ọlọ́pàá ìṣàwúrò yìí mo sọ pé ọ̀gá pátápátá ni mo fẹ́ rí kí ló dé ṣe fẹ́ pọkọ mi fún mi ni ọkọ mi wà lé kò lè jẹun kò lè sọ. ok madam mo mọ bẹ ṣe ń fi rẹ ẹ ẹ ń ṣàlejò wa ń bí instead ẹ fi ń pariwo yẹn ń ṣẹlẹ̀ bá béèrè mi tẹ́gbàdé ọ̀wọ́lé wa bá mi ń bí iná o kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. ẹ ṣe àdúpẹ́ sà dráìvà nípa ọ̀rọ̀ owó tó gbé nínú ilé ó gbé owó láti inú ilé ìdílé kò fẹ́ gbowó sínú mọ́tò ń ta ni láì mọ̀ pé àmọ́ ibi tó gbowó yẹn sí bí ó gbé lọ fún àwọn àmọ́ ọba ẹgbẹ́ mi o à lè sọ because mo ti ń wọ ọmọkùnrin ogún mẹ́ta ojú ẹ̀jẹ̀ ojú olè náà ọkọ mi wà nílé nísìn èyí ọjà tí wọ́n ń gbà lọ́dọ̀ òyìnbó wọn òyìnbó ò gbọ́jà fún wọn mọ́ nítorí pé kò sí owó tí wọ́n fẹ́ fún ọkọ mi kan ṣe iná wà ní kò lè jẹun kò lè sùn kò lè wo ìdí nìyẹn tí mo ṣe wá sí ìbà ìsà àti mo fi sọ fún ọmọkùnrin pé kì í ṣọ̀rọ̀ ọlọ́pàá kéékèèké. mo ṣe ní àwọn ọ̀gá tó tá ni mo fẹ́ rí. kó má pọ̀ ọkọ mi fún mi náà. mo sọ fún ilé ẹ̀kọ́ mo ní àwa náà mo bẹ̀ ṣe ń feel but ẹni náà tó máa ṣe investigation náà ṣe rèé ìṣàwùrù iná lóyìn bàbá yín ṣe é yes ọ̀gá pátápátá ò lè investigate tí ọ̀gá yín láti gba rìpọ́ọ̀tù tí àwọn field officer yìí bá ṣe olúbọ̀bá yìí tọpinpin ẹ̀ ẹ̀ ní láti máa pariwo lé àtàwa náà ó ti yé yín therefore ẹ̀ Báyọ̀ what you do is this mú madam lọ sọ́fíìsì ẹ̀ kó lọ take a brief wọn tí wọ́n bá ṣàlàyé fún ẹ gbogbo tí àwọn bá mọ̀ nípa ẹ̀ àtàwọn àkéèsí tí wọ́n bá ṣe lórí ẹ̀ then tell your boys kí wọ́n set investigation in motion kí ẹ̀ dẹ̀ bá report fún mi lórí ẹ̀ every day. All right, ọlọ́wà ọlọ́wà bá wa ṣe wọ́n fún ẹṣẹ́ ìṣàkóso iṣẹ́ àkọ́kọ́ lára. ọmọ ìdí o ọ̀rọ̀ burúkú lẹ tún rántí yẹn ká ti wà wálé ká sọ ìtòjú tọ ó jọ mí lójú gan-an ó jẹ́ mọ̀ pé lájọ tí mo ti mọ̀ ẹ́ uh-huh. ah ṣe nǹkan ara ó ṣe nǹkan tó yẹ pé ó special sí nǹkan tó máa ń ṣe láti jọ yìí honestly <laughs> ọlọ́run lájọ tó ti ń kọ́ àwọn wèrè tó ń kó kiri uh-huh. tó ń kọ́ àwọn ọmọ olóṣó tó ń kó kiri tó ń kọ́ àwọn ọmọ mìíràn tó ń kó kiri ẹ́ ó ṣe nǹkan kan tó da ọmọ tó dáa jù ní gbogbo lélẹ̀ ọlọ́run eh. ọmọ alálùbáríkà lọmọ yìí o wo bó ṣe rí tó sẹ̀ tó wà òkè ó ní respect ó fine ó dúró re ah, ọmọ yìí má fi sílẹ̀ o ṣúra jọ tún rán mi létí orúkọ ẹlẹ́kan sí. jọkẹ́. jọkẹ́ àjọkẹ́ àbí <laughs> àjọkẹ́ ṣàyẹ̀nà orí kò lọ jọ bébì mi mo mọ irú ọkọ tó fẹ́fẹ́ o mo mọ dáadáa mo mọ wà tó léwu tó bá ti gbé wá èdè ìwọ gbójú kàn wá bẹ́ẹ̀ mi. má bínú o just come straight to me. Hmm wá bá mi sọ mo mọ kí ẹ máa dì máa bá sọ. débọ̀ débọ̀ débọ̀ débọ̀ uh, àtàrọ̀ ló ń pè ṣàìná ṣàìná ṣàìná ṣàìná. jẹ́ kí n jẹ́ fún ara ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ òun fún ara ẹ go tí mo traces ara ẹ bóyá ṣàìná tàn bóyá òun ló tàn ṣàìná ara tí mo. wà wá ṣe wo um, jọkẹ́ hmm, ọ̀rọ̀ ló délé jẹ́ kí n gbọ́ actually náà ni gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi mi ò rí traces pé bóyá kò ní fẹ́ mi. Ah but always nǹkan tó máa ń sọ náà ni pé hundred percent hundred percent. wo bóyá support ọkọ ẹ that's very good that's nice. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ fi ogun ẹ lẹ àná bó ṣe wà ẹ ó ti because ó náà mọ̀ mo bá sọ̀rọ̀ ẹ̀ tó sọ pé ó máa gbọ́mọ ẹ wá ní mo máa dé bẹ́ẹ̀ lè gbọ́mọ ẹ ó lè jojú ayé kó ń dùn mí. òun tó tún lóun sí yàtọ̀ sí tó wá lẹ́yìn o. ó tó máa pa mí lẹ́yìn rọ̀rọ̀ tiẹ̀ ó tó máa pa mí lẹ́yìn rọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ mú ní mú ní. ó wà ní sẹ́kẹ̀ wà ní ìgbẹ́wọ̀n. mú yó but but but ọ̀rẹ́. àti ẹ̀kúrú bèrè kankan pẹ̀lú ẹ lásìjọ yìí ẹ àbí dúró wálẹ̀ ló wà ní. kó lọ́ọ̀gì. ó wà lókè ó wà lẹ̀ ní èjì ni. ààrẹ ló wà ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ̀sìn káàtì pàtẹ́rẹ́tì mo fẹ́ two weeks jọ kàn mọ́mọ́ kan wá bójú ẹ̀jẹ̀ yàbẹ̀ náà ṣáà mú kọ́ wá ká rí i kárí àbí. fìbí ẹ̀yìn lẹ̀ mo mo fẹ́ tún fádà ni mo máa ṣe ọmọ wọlé ẹ̀rú máa bá yé. Ayọ̀mídé orúkọ àwọn olùwé sì gbàtà wọlé bọ̀ yẹn orí búrọ́dà ń jòkó pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn kó má lè kí wọn kí ló ṣẹlẹ̀. Ah, orí ìnà wọ́n ṣe pé mo ò rí ìbọ ẹ̀gbọ́n mi ni ìnáwó àdẹ̀ ti kíra kó tó nípa débi. ìwà àti wọn ti kíra kẹ́tọ́ ewa you are too arrogant orí ẹ̀gbọ́n ẹ̀ so okay now I understand o fẹ́ kí n mọ àwọn family àbí o fẹ́ kí n kí ẹ̀gbọ́n ẹ̀ kí n máa rá àwọn family ẹ̀ ń ta kí n má lè bá wọn sọ kí n má lè kí wọn. débọ̀ débọ̀ débọ̀ ṣé ayọ̀kọ́ ni àbúrò ẹ̀ ṣé kí n sòkè ẹ̀. wò ó jẹ́ kí n sọ fún ẹ wò ó tọ́kẹ́ á tọ́jú ẹ̀ dáadáa torí ọ̀rọ̀ ìwà tí wọ́n sọ yẹn minor ni kò yẹ dó àtikíra làárọ̀ so bọ́ọ̀tọ̀ mo níbàjẹ́ kan nígbà yẹn máa wà sí ẹ̀yìn àdẹ̀dẹ̀ máa kéde ọ̀sẹ̀ kan àrùn ra wa. a lè ra ní ká máa tẹ̀lé ẹ̀rọ tẹ̀sùn tó ó ní ìrìn nínú ní ẹ̀kọ́ tó pẹ̀lú kó bẹ́ẹ̀ sọ ni kó gbọ́ and chip chip èmi kọ́ fún ẹ ní èwì kò mú tiẹ̀ wá. ọ̀dọ́ rẹ mú tiẹ̀ wá. jẹ́rẹ́ ìwọ ni wọ́n sáì. a máa tún padà. ẹ má yọ mí. take your cup please ẹni tó wà níbẹ̀ ẹ̀gbọ́n mi ṣé ìrẹsì ni mo wọlé tí mi kì í business ẹ̀yẹ. nǹkan tí mo ń tọ́ra jẹ́ kó yẹ ni pé ṣé kí n rí wọ́n ta ń jọ mi sí tí wọ́n ṣe ṣe sí ẹ̀gbọ́n ẹ̀yẹ kémi náà wá ṣe bẹ́ẹ̀ ń jọ mi báwo ma ṣe bí bàbá mi ti lé kí wọn ò dẹ̀ kọjá ah ah hi. ó kì í jẹ́ ká sọ báyìí ṣòro má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jà tó lọ́rọ̀ tí ó tó wọn nǹkan ṣẹlẹ̀ lélẹ́yìí ṣọ́ra àwọn nuisance àwọn àbẹ̀yìn àwọn ọ̀rẹ́ yẹn òun gangan lèmi ò fẹ́ kí kò dẹ̀ sí reason fún mi láti jẹ́ kí n lọ kí mẹ́ẹ̀ẹ́ àwọn òwò yẹn máa tà sí mi ní àti wọn ò dẹ̀ sínú sẹ́ẹ̀. Is that not a pride? You are too proud for my liking Why? ọ̀rọ̀ ẹ ti yé mi waka pass ló fẹ́ fi mí ṣe nà àbí bẹ́ẹ̀ kọ́ o ò ní ìdí ìwà kí n mọ̀. I don't talk too much. I believe in action. Action, you just act. Act. You don't get it so mo kọ́ tẹ̀mí sọ èkó kí n ṣe ọ̀rọ̀ rẹ. next time wàá sọ pé wàá ṣílé you don't get. wàá ṣílé nígbà tí mo bínú wàá ṣílé kó wàá ṣí mọ́tò. ilé ọmọdé wọn bínú. but he told me you want to you want to trip me out ó fẹ́ kí ní nice time nísìnyí adébíbá yẹn sọ wá spoil mood mi ni. yẹ́n ìná nǹkan tí mò ń ṣe fún ẹ náà mo ìmúnú ẹ̀dùn ni but I consider you don't want to be happy like you talk too much like seriously you know so I tó ń ṣàlẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ wá he told me he love me. àgbà yìí I still love you ìfẹ́ yẹn mo kó fẹ́ wa ni wọ́n á bóyá òun náà tó bá sórí ẹ̀ nọ́mà á ṣe fún ọkọ̀ tó bá ti jẹ́ kó fẹ́ máa misbehave àkúnfẹ́ síta ni o. tí o kò ń wá burúkú kí n lè máa yìn dọ́jẹ̀ pẹ̀lú àìbẹ́ẹ̀kọ́. gbogbo tọrọ mo fẹ́ sọ náà Ayọ̀mídé mi ò lè jókòó síbẹ̀ kí lè máa mm-hmm. wọ bá ọkọ mi bẹ́ẹ̀ kí má lè sọ̀rọ̀. ṣe ń sọ ṣe ń sọ̀rọ̀ nọ́mà kí n sọ̀rọ̀ àwọn tí wọ́n wà ń ni mo fẹ́ ta sí èmi àtẹ̀gbọ́n mi ti sọ̀rọ̀ ọ́n lé oge I love you like Come on, I don't want please. so kò máa yẹ̀yẹ́ mi ló wá dàbí torí nǹkan tó ṣe bẹ́ẹ̀ yẹn sọ yẹ̀yẹ́ mi ni tó bá mọ̀ wá ń torí obìnrin kan tó gbẹ́sẹ̀ jọ ṣe dá gbé dà. ó mọ̀ pé bọ̀bọ̀ tó ń pín sí rẹ̀ ó mọ̀ kó náà ti kọrin. mi ò fẹ́ mọ sírò ọwọ́ rẹ̀ fà mí ìdẹ̀mọ́ tó ń jẹ́ ó ti kọrin ó kọ one nine for me one nine for me orin yẹn gan wà dírẹ́sì ló dùn bó tó wá yà mí lẹ́nu ju òmò Monday o mọ monday. Ah, for crying out loud mi ò mọ monday in fact mi ò kí ṣe musician so don't tell me about that again please. báwo ló ṣe ní mọ monday monday náà ó rẹ̀ ṣe dé láti kú tọ́nu ni òun àti ms kòlábù náà fẹ́ jọ ṣe báyìí. láti tọ́nu kọ́ láti tó gòlì. ọlọ́run orin wọn náà kò dẹ́ ṣe pé báyà òun náà máa dùn true ah. Nigeria these days àwọn èèyàn ń jókòó wọn kàn ń compose bí ẹni pé ò get. pẹ̀lẹ́ báyọ̀ What's up? Oh. Wow. This is beautiful. Thank you, sir. Báwo ló ṣe ṣe? iṣẹ́ tí mo gbà ní sà. you have done beautifully well. a ti wà lẹ́nu kínní yẹn láti bí oṣù mẹ́fà tá a rí yanjú. Ah, investigation tí mo ṣe lórí ẹ̀ ló jẹ́ kí n get fat yẹn ah that's good that's good ah you are you are a very diligent officer now èrè wà no diligence pẹ̀lú nǹkan tó ṣe yìí sìn o show fún wa pé you are a committed police officer. thank you sir. àwọn tákàmù yorùbá lè ṣe báyìí ó máa dáa ọlọ́pàá máa wear new look then there will be effective policing <laughs> ìpẹ́lú nǹkan tó ṣe yìí sì kí ni promotion ṣe máa dé sí táà ní recommend ẹ kò lùbẹ́ tí wọ́n bá bọ́ sí títì tó ń gba twenty twenty naira kó tó ṣorí rédíò ọlọ́pàá oríire kan ló ṣe yìí because this will go into your record ah congratulations kọ́pì fáìlì yìí kọ́. nìkan lọ. nìkan bì í kọ́. baálé fún ọ̀gá líle ọ̀gá. ọ̀rọ̀ Mr. Williams yẹn sà mo fura pé Mr. Williams wọ́n mọ̀ pa kéèsì ọkàn tìrìbù wa. ṣọ́ bẹ́ẹ̀ ni sà. go ahead go ahead kó lè má kí ìlú fún ọkùnrin báyìí jẹ́. all right. Yes, sir. mo ní sà. sà. báwo dẹ̀ ni. sàbí mo ṣe interrogate arákùnrin tó kò sọ̀rọ̀ rárá mi mọ̀ ń pa ẹ̀ mi mọ̀ ń pa ẹ̀ ló ń sọ fún mi. gbọ́ ọ̀gbẹ́ni kí ló dé tó jẹ́wọ́ fún wọn. ọ̀gá èmi kan mo gbówó yìí èmi kan mo ṣe tòótọ́ mi mo gbówó yìí sínú mọ́tò ṣùgbọ́n bó ṣe kó ń bẹ̀ mi ò mọ̀ mi mọ̀ ń pa ẹ̀ ọlọ́run gbọ́ ní bá mọ̀ ń pa ẹ̀ máa jẹ́wọ́. wo mo mọ̀ ọ́ mọ̀ ní kó má tọ́jọ́ ẹ̀ sórí ojú tí mo ń wò ẹ́ i see you as a gentleman tí mo dẹ̀ wò pé wàá lè cooperate pẹ̀lú ọlọ́pàá tí n bá jẹ́ kí wọ́n tọ́jú ẹ in tó ò ṣe wàá sọ in tó ò lálàrí wàá sọ ọ ah, mọ bí tọ́jú àwọn ṣe rí. ọ̀gá yóò gbọ́ pa ẹ ọlọ́run gbọ́ yóò gbọ́ pa ẹ. sir hardened criminal arákùnrin sir. wà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yà nígbà tí ò ti rẹ́dí àti cooperate pẹ̀lú wa lórí option eight adika lò fún bóyá ká wá option tibí yẹn the option b. ah b sir sir. mo mọ̀ pa á jẹ́wọ́. Hello, I'm Okay. Um, ọ̀rẹ́ wa, let me tell you the truth. Kò ṣe wípé gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀ àbí ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀. Kò ṣe pé mi ò rí yín àbí kò ń ṣe pé mi ò gbọ́ yín intentionally mo mọ̀ mo máa fẹ́ dá yín lóhùn ni kò yẹ mi ò fẹ́ dá yín lóhùn rárá rárá ìwọ náà fi ṣírò ara ẹ̀ wò single báyìí ni mo gbé owó lé ṣínà lọ́wọ́ owó rẹ̀ kò dóko kò dẹ̀ dodo àgbọ̀nsẹ̀ kò yín sẹ́ ìwọ náà wàá fi ṣírò ara ẹ̀ ojú olóko rẹ̀ ló wú kùndùkùndù yìí ẹ má finú mi mọ́mọ́ jẹ ẹ tó bá jẹ́ pé ìwọ lèmi kí ni impression títí ẹ náà. nítorí náà la ṣe ń bẹ̀ yín tó bá ṣèmi náà ni ìrònú mi ni pé bóyá ó dá fáìtì owó yẹn. bóyá kọ́ ó dá ìfàtì ẹ̀ ni ẹ̀gbọ́n yín dá ìfàtì owó síbòmí ni ó rí màṣọ̀rọ̀ ó ṣe o kí ló tẹ̀ ń fẹ́ ká tún ṣe fóònù náà kí ló ń fẹ́ tí a ṣe fún un lé ọjọ́ wa bag of rice ọjọ́ ẹ̀wà ọjọ́ iṣu owó ò níye mo ṣe ń fún nìyẹn gbogbo nǹkan tí mò ń sọ yìí chief gan ò gbọ́ gbọ̀rọ̀ rí wọ́n ń gbọ́ for the first time báyìí ẹ́ gbogbo tí mo dẹ̀ ṣe ń ṣe léè fún kò ju pé kó má dàbí pé a lọ máa ronú a lọ máa gbé chief lọ́jọ́ kan a lọ wàá pa fún mi kó má lọ di pé a lọ sọ mí dopó ọ̀sán gan-an mi ì fẹ́ ṣopó kí ló tún fẹ́ ká ṣe fóun ó wá gbé àdúrà owó yẹn ó gbé lọ ah ẹjọ́ kán bó ṣe máa ṣe ni o. mọ́mì òun tó ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ dákun ẹ wo tọ́lọ́run mọ́ mi lára gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí náà lọ́hún náà ń ròyìn yín lé ó mọ̀ ń gbé ráìsì wá ó mọ̀ ń ṣe gbogbo ẹ̀ ìgbà míì alẹ́yìn fóun lówó tóun múlẹ̀ lówó oúnjẹ ẹ dákun torí ọlọ́run ẹ wo tèmi kẹ̀dẹ̀ wo tàwọn ọmọ ọmọ mi lára ẹ dákun ẹ dákun ẹ bá ń bẹ ṣífù ṣífù ẹ dákun ẹ jọ mo dòpò yín mọ́ mi ní bá mi bẹ̀ wọ́n ẹ wo tàwọn ọmọ ẹ dákun tèmi ní ẹ̀wọ̀n ṣe ti gbọ́. ẹ lọ ẹ ti dé jókòó ẹ jẹ́ àwa báyìí wọ́n ní ká ẹ jókòó. sọ̀bálẹ̀ ah. kọ́ níwà. ẹ jókòó ẹ̀yin ìyàwó ẹ̀ èdè tó ń sọ lẹ́nu yẹn ò fi bẹ́ẹ̀ jọ èdè tiwa mi ọmọ olówó ni wọ́n. ipò kíá ni sàn. ipò kíá. bẹ́ẹ̀ ni sàn. ànàgó ni ẹ. bẹ́ẹ̀ ni sàn. fi èdè ànàgó méjì sọ́jà lẹ́nu kí n gbọ́. dábàá máa sọ pé bẹ́ẹ̀ ni a ní bàálà. bàálà. Mm. <laughs> Is either bala or by anything ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́rọ́ báyìí ó ti kọjá nǹkan tá à ń wí ó ti kọjá ọ̀rọ̀ èmi àti yín ó ti di ọ̀rọ̀ òfin ó ti di ọ̀rọ̀ òfin ṣẹ́rí ẹ jẹ́ ká fi ìpàdé sí court ẹ tó bá wá jẹ́ pé èmi ni mo jẹ̀bi àbóhùn ṣe bá dájú àdédájú fẹ́ni tó bá máa lọ sẹ́wọ̀n kò yẹn lọ simple as that. Eh? okay. ẹ wò ẹ máa wá lọ tó bá dọ̀là wọn á bá yín lé. ṣe ti gbọ́. ẹ ṣe ẹ ṣe mà ẹ ṣe ẹ ṣe olúwa ṣe pẹ́ ẹ ṣe sà mọ́mí ẹ ṣe gan olúwa pẹ̀lú yín ẹ ṣe mà. dàbọ̀ ipò kíá ah, very very fun. Mm, díà ṣé pé òun sọ fún mi pé bó ṣe fẹ́ kó lọ ní àbí kó rí. aláìdè mi ẹni tó ti gẹ̀ kú ní wálẹ̀ lágbára ìdúró wo jẹ́ ká release ẹ̀ kó máa bá tiẹ̀ lọ ẹ̀ kó fi tiẹ̀ kó bá ti wà tí wọ́n bá ṣe bí èèyàn ṣe tó wọ́n á rò pé èèyàn rẹ́ wọn jẹ ni nílẹ̀. tó bá jẹ́ pé kò ṣe fẹ́ ni kò sí problem ìwọ ló jẹ́ kó gbómi sí mi lẹ́nu. báyìí o. ẹ gbà wọ́n bẹ́ẹ̀ máa dúró kẹ́ máa dúró kẹ́ máa dúró káàkiri èmi ò láì kẹ́ kí ló ń bọ̀. ọmọ ń ṣe wàhálà ẹ̀rọ dáhùn fi kọ́ ìdísítọ́ọ̀bù. ìyẹn náà ló jẹ́ máa sáré bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ti wọlé ni. bá a ṣe wà kò sí mọ́ sí gbá ìfilọ́wẹ́ ní one of us ló dá mi ò rí rẹ̀ láyé mi. seriously police orí ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ̀ a ní kò sówó lákùn kò sí nǹkan kan gbòòrò rárá. màmá ìgbà ajáre ọ̀rọ̀ ẹ̀rín ni àwọn máa sọ bẹ́ẹ̀ létí mi èmi ò fẹ́ gbọ́ rárá báwo lèèyàn kàn ṣe máa jókòó síbi kan ní kọ́ńtírì tá wà yìí nàìjà tíà nàìjà tíà tíà kó máa ní kò sí owó wà ń bẹ like mad owó yẹn wà lówó ń lò yìí nà bọ ìṣòro ta kàn ní náà ni pé àwọn tó ń ní mọ bí wọn fẹ́ nà sí ẹ wọn máa bá mi sọ owó wà ń lù yìí o ẹ sọ nǹkan mi ìjà kí a fẹ́ ṣe pọ̀ ní ọgbọ́n pẹ́pẹ́. ìyẹn máa le díẹ̀ o ó máa le o ní side ọ̀dọ̀ mi ni o kò fún owó yẹn síta sí ẹ bàbá mi ni mi mọ tó fẹ́ fowó ṣe ó kàn ń tọ́jú owó tọ́jú owó tá a bá ní kinní kan o mọ̀ o bọ̀ nǹkan tó dẹ̀ ń fún mi ọmọ mo yín ọmọ àwọn ọmọ máa jẹ àwọn <laughs> so sáìtì ọ̀dọ́ mi ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká ronú síbò mi ok ok ok ok no no no no mo kẹ̀tẹ̀ hmm. bàbá mi ṣe ra mọ́tò kan last week ni. báwo ló ń sọ̀rọ̀ báyìí à ń sọ̀rọ̀ pé kò sówó onídàájẹ́ ṣe ra mọ́tò kí lè tún mọ gbélé. ní sùúrù jẹ́ kó délé nà ọ́ àti mọ̀mí tó fẹ́ gbọ́rọ̀ dé ọ ah, máa máa rí solution. mo máa yí wa tọrọ mi ò bá yí ẹ tèmi yíra mi o dandan kọ́ ni kọ́rọ̀ tèmi yí ẹ o ẹ pè mí ni tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé kí n máa bá tèmi lọ náà àgọ́ just dey go náà ni wàá gba ìyàrá ń tì yẹ sórí mọ́tò yẹn nǹkan tí mò ń wò ni pé wọ́n ṣe gbèdé ní chacha ni tẹ́ bá dẹ̀ ta mo mọ iye tẹ́ máa gbà náà. àṣírí ìjọ torí Ọlọ́run kóòdù ẹ̀gbọ́n ni kò mú wa bá ṣe máa rìnrìn yẹn kò gbọdọ̀ pẹ́ rárá. ẹ bá lè máa jẹ́ ẹ̀yin kan máa arrange náà ni ìdíwọ́ lè tí tẹ́mi kan fẹ́ kẹ́yìn ṣe ń sìn ni pé ẹ jẹ́ kí n mọ̀ bàtẹ́ bá fẹ́ gba mọ́tò yẹn màá kàn sọ fún yín náà ni pé ibi báyìí ni kẹ́ dúró sí ìyàwó báyìí ló máa jáde ẹ gba mọ́tò yẹn ìgbà ó lè má bà á kò sọ pé yàrá lé o ti yá náà ni. ẹ tó bá sọ pálẹ̀ iná kò sí kò sí wéèrè ìgbà ló yegun àti òyò rẹ anytime ó ti yá wa nìyẹn. Ah, má ṣe kà <laughs> àwọn má ṣe kà fún bàbá mi jẹ́ kí mọ́tò yẹn sun lọ gba wa mọ́jú alice wọn á rí èmi kan tún lè dẹ̀mọ́ fún wọn pé bàbá mú kí ìwà àwọn onífẹ́ fún mi náà ò gẹ̀ bọ̀ má ṣe yà wọ́n wọ́n máa ríra wọn lórí bíbí. ìyá kọ́fíjọ pé dọ́gba ẹ gba mọ́tò yẹn láàárọ̀ ṣé wọ́n ṣáà ti gba nọ́mbà tàbí ìgbà náà. wọ́n gba ṣe inú ẹ̀ tù dànù níbo wọn ti ti gbà. wọ́n ní patí láàárọ̀ ọ̀la ọlọ́run bọ́n tó bá ti fẹ́ lọ máa sọ fún yín máa fún yín líǹkì ìyẹn kan má gọ̀ ẹ má ṣe kankan fún bàbá mi o mm, ẹ má ṣe ẹ má fọwọ́ kàn bọ̀ ẹ kẹ́ẹ̀dẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé tó bá máa ròyìn gan kó ní àwọn gbọ́dọ̀ wà ẹ̀rẹ̀ tákẹ́ máa náwó lọ wo ṣàfùn wa ní gbogbo kí gbogbo pin gbogbo code tá a máa fi wọlé. ìyẹn má tún lọ́ńtì ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe mí lórí ẹ fún mi ó láwọn ọmọ mi sọ ọmọ ẹgbẹ́ mi ṣùgbọ́n láyé ah, mo dé ìmẹ́jẹ̀ nìkan lọ tún sọ hàn. ọ̀yẹ́ náà nọ́mà wàá ṣeré. ọmọ ọmọ lọ́wọ́ ẹ. ṣé ti jáde. tari sí mi ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò mi ẹlẹ́dàá mi má fi mi. ọ̀la ẹ ṣe gan ni inú mi dùn ẹ jẹ́ káwa tètè máa lọ gbogbo mo ṣe bẹ sọ̀rọ̀ mo rí i pé ò sí pẹ̀lú mi òun ronú àwa dédé rí i pé owó dédé kò ra wọ́n tún gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ìwọ ni ìkòkò tí ẹbí Fáṣọlá ń bù mu àwọn kan wá fẹ́ dá ìkòkò yẹn lu pẹ̀lú ìkòkò tó wá ṣẹlẹ̀ yìí gan wọ́n ti wá mú kùmọ̀ wọ́n á fẹ́ fọ́ ìkòkò yìí Àyìndé wọ́n má ronú mọ́ àwọn tó ṣe yìí fún mi ní ọjọ́ méje ni tí o bá rí wọn kódà wàá bá wọn sunkún. àyìndé mi nígbà ayọ̀mídé tí o bá rí àpẹẹrẹ kan àfi ṣàkíyèsí pé dáàdi wa ronú wá rí mi ṣé o ti gbọ́. ọ̀rẹ́ sá ẹ ṣe gan sá. ẹ ṣe gan ni bọ̀dá nígbà tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ ẹsẹ̀ yìí ò fi bẹ́ẹ̀ wá òkè dáadáa jù ẹ ṣe a máa rí i bá. tọ́lọ́run bá fọmọ ṣe fìdínà tó fi ṣe pàtìyẹ fáwọn tó ní kìí dẹrùn rárá o ẹ̀yin èèyàn ká bímọ kákọ́mọ ó dẹ̀gọ́ gbọ́gbọ́ kó fi ṣèwà ọlọ́run ni bímọ ṣe wí kankankan ọmọ ìdùnnú ọmọ ìfọkànbalẹ̀ ní kórì mi ó tari sí mi ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ. Dárí ẹ̀sìn mi ó ẹlẹ́dàá mi máa fi ṣàdánwò mi. Ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ̀sìn mi ó ẹlẹ́dàá mi. Hello, Mr. Jude. <laughs> yeah, mo wà lórí okay okay eh, mo ti read the first one báyìí the other mail yẹn ni mò ń mi ò tí ì rí báyìí. oh unique global media concepts oh, okay èmi náà wórí hotmail ni mi mọ̀ pórí gmail ló send ẹ̀ sí ẹ̀ máa check the second mail yẹn sẹ́yìn. I'll check it now. I'll check it now. I'll call you back. èkì nìyẹn. Thursday. tó bá lọ ní Thursday ìgbà wo ló máa fẹ́ dé yẹn. máa dé Tuesday. Tuesday <laughs> you say ara àwọn nǹkan tí mo máa ń sọ nìyẹn mo ní education is the best legacy mo mọ̀ pé wọ́n ti gbàgbé tí wọ́n bá gbàgbé mi ò gbàgbé Saturday màá ní jamb tí mo gbà fún ẹ ẹ mo dẹ̀ sọ fún ẹ wípé òun láti ka ìwé nítorí pé lẹ́yìn tó bá kúrò ń bí tán kí ìwọ náà lè di ọ̀gá ara ẹ̀ kí ìwọ náà lè fi ìwé ẹ̀ ṣiṣẹ́ so that ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà serve lábẹ́ ìwọ náà. Um, mi ò ní jẹ́ kó lọ nítorí exam tó fẹ́ ṣe. wà wá bẹ̀rẹ̀ sí lọ máa kàwé ẹ̀ láti sìn lọ tó bá parí jam ẹ̀ máa ní kó lọ bá mọ̀ sí ẹ̀ ṣeré dáadáa ok. ok thank you sir god bless you. Amen. Ayọ̀mídé my son. Uh, not really mo kàn sáré ṣe àwọn document kan system Eh? Okay, ẹ I can. no no no sit down sit down. Uh, so kí ló ṣẹlẹ̀. ẹ eh, mo notice àwọn kankan náà ní I'm okay, mọ òkè bóyá ẹ lè allow mi láti comment sí ríra rọ ẹ̀gbọ́n yìí ni sá. go sir thank you sir. ṣé rí gbogbo bá ṣe wà lọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan yẹn tí wọ́n sọ pé ah, báwo lówó kan ṣe máa dismiss nínú mọ́tò ẹnu tún lọ lọ́nà wọ́n tún cross ẹ̀ wọ́n tún rọ̀ ọ̀bẹ àwọn kan má wọrí ó ní bá ṣe máa rí kàn bí i seven days understand so wọ́n á wò pé ṣé kò ń ṣe pé stylishly wọ́n fẹ́ máa freestyle béèrè owó lọ́wọ́ yín ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ sá o èmi kàn rò bẹ́ẹ̀ ni o because kó tó di pé kankan ṣẹlẹ̀ náà ẹ̀yin náà lè fi ìdùn ọ̀rá yìí ṣe tí wọ́n ẹ má bínú sá o so ń sìn kò lè tó èní sọ́la ó dá mi lójú pé wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè owó lọ́wọ́ yín ẹ̀ẹ́dún tí because wọ́n lè ní ọkẹ́ babaláwo yẹn sọ pé wọ́n ní ìdàgbò funfun méje màálù ńlá kan tẹ́yìn ẹ̀ gbàgbá ẹ̀ǹdẹ̀nà tó ní ìdáwọn kankan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà owó náà máa bẹ̀rẹ̀ ẹ̀yìn mídẹ̀ notice pé presently a gbọ́dọ̀ tún máa waste owó síta a need kó o máa wọnú lé ni ṣẹ́ra standard so ìyẹn ló wá jẹ́ kí mi rò pé bóyá kí n kàn kọ́ mi sẹ́rí àyẹ̀ mi mo bó ṣe máa rí ẹ má bínú sádàdé. <laughs> Ayọ̀mídé ọmọ Àyìndé Fáṣọlá. Yes, that. <laughs> you see, ara àwọn ọ̀rọ̀ tí mi máa ń sọ lélẹ̀ yìí tí n bá wo àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí ó máa ń impress mi gan pé ọmọ ló in fact any òru kan lọ sí gbogbo ibi tó òru kan lọ ẹ bọ̀ bó ṣe wá sọ yẹn ni òye ọ̀rọ̀ yẹn wá ṣe yé mi. o presentation is so smooth and uh, ọ̀rọ̀ ló sọ i will work on it èmi náà ṣiṣẹ́ lé lórí ara nǹkan tí máa ń sọ nìyẹn pé gbogbo èyí tí àgbà ọkọ gbọ́n o èyí tí ìwọ fi tún gbọ́njọ ìpín ẹ lọ nìyẹn ah. ó gbọ́rọ̀ yẹn kalẹ̀ ó dùn ó tún kọ́ mi láwọn kankan. Ah. máa wá nǹkan ṣe sára yẹn. Um, thank you. Yeah, thank you very much. More really appreciate it màá dé wá nǹkan ṣe lórí àwọn kan tó spray lọ́gbìn last time take care of yourself yeah tàbí gbòmí ẹ jẹ kókó fi yẹ o step down. okay thank you. abẹ́rẹ́ nǹkan táwọn Yorùbá máa ń sọ wọ́n ní ọmọ ò lè jọ bàbá ká máa bímọ ọmọ ẹ̀yin ò rí pé Ayọ̀mídé ó Àyìndé ọmọ fashion akọni ọmọ ni. mọ́mí ẹ̀ bá ń fi sínú láìlọ́ọ̀nù ni. àwọn ọmọ tó lọ ra láìlọ́ọ̀nù yìí tí ì tè é ẹ wá wá wá wá. mo ní ọ̀rọ̀ tí n fẹ́ bẹ́ẹ̀ sọ ọlọ́run ló tún mú ẹ wá báyìí jọ̀ọ́ ìgbà wo ló fẹ́ fẹ́ yàwó kankan sílẹ̀. ẹkọ́nọ́mì orílẹ̀-èdè náà ni àwọn tó wà ń sansin wọn rẹ́dì láti fẹ́rù wa ẹni tó bẹ̀ ti jiná òun ló ń wà. Oh, ìwọ gangan ò dáa fún rẹ ni ìwọ ló ti bá sọ̀rọ̀ rí mi ò tí ì rí kankan pẹ̀lú ẹ̀rí débi tó máa sọ pé àwọn fẹ́ gbélé ọkọ òun pariwo ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì táwọn tó bí ìwọ gangan fúnra ẹ tó bá ń wo tẹkọ́nọ́mì ni ìwọ gan tí ì ní wáyé wàá yìí máa rọ̀jò lọ́rùn ni òun mọjú orí ẹ ó yẹ kíyàwó ti wà lọ́ọ̀dẹ kó ti máa bímọ ẹ òun ṣàpọnrí pọ bó rẹjà náà wàá gbá bọ ni agbèjì sínú láìlọ́ọ̀nù ó ń lọ róúnjẹ tí o bá níyàwó lọ́ọ̀dẹ̀ ìyàwó ẹ̀ máa mọ oúnjẹ tó máa sè fún ẹ láàárọ̀ èyí tó máa sè fún ẹ lọ́sàn èyí tó máa sè fún ẹ lálẹ́ wàá jẹun tó da ìwọ fúnra rẹ wàá yí ẹ̀kẹ́ wàá sanra irú yìí tó jẹun gidi débi tó máa sanra yìí ẹ ẹ wàá sọ pé ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì ó jẹ́ lọ wáyàwó sọ́ọ̀dẹ̀ kó lè mọ ẹja tó rà ibo ti rẹja dídì tó bá yí láta fún ẹ bó bá yí láta fún ẹ báyìí wàá mọ̀ kó gbádùn oúnjẹ. wọ́n dá mi náà ni mo jẹ́ ránwó mo dẹ̀ ṣe kí ni mo rò wípé tó bá ti dìgbà tọ́nà bá sùkò bá tó ọlọ́run á gbàdúrà mi mọ́ mi àdúrà náà lè máa fi ràn mí lọ́wọ́ ọlọ́run akọ́ mi mọ́ ṣe mà. àmì o ọlọ́run akọ́ ẹ̀ mọ́ ṣe àmì báṣà rẹ̀ kọ́nọ́mì mọ̀ ẹ fẹ́ kọ́nọ́mì ilẹ̀ sáàyè tiẹ̀ ah, ah. kí ló dé tí ẹkọ́nọ́mì gan ti di. Ah. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ìyẹn pé wọ́n yìí mọ̀nà lé àríkẹ́ èmi rò pé òmọ̀nà lé mọ́ ni hmm. àríkẹ́ èmi pé ìwọ wípé kó wálé o pé a fẹ́ ṣe ọdún omi aláṣẹ ó kọ̀ ò wálé gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ mi pátá gbogbo wọn náà wálé gbogbo àwọn ọmọ ìlú ìpátá ni wọ́n péjú tóníkálùkù wá tóníkálùkù wá fẹnu ẹ̀ tọrọ ohun tó fẹ́ níwájú omi aláṣẹ kò dẹ̀ sẹ́ni tó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò jẹ́ fún ó takú síbi tó wà lọ́hùn ó wálé àbí. máàmì kò rí bẹ́ẹ̀ yẹn mi ò ráyè ni. wo ráyè tèmi àbí. ṣẹ́gẹ̀dẹ̀ máa wo o mo ní mo fẹ́ wá sílé o ọ̀gá mi tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ òun ló ní kí n ṣe kí wọ́n lọ sí yunifásitì ìdánwò ẹ̀ ni mo lọ ṣe òun ló wà papọ̀ másìkò ọdún ni kò ṣe jẹ́ kí n ráyè wá. ó lè ṣe máa ka school. wá gbọ́ èmi ò ní ewa gbára ẹ̀hún orí mi tán o o mọ bí mo ṣe wà o. tí bá lágbára pé kò tẹ̀síwájú ni mí ní òní ní ní o lọ ṣiṣẹ́ ń bẹ̀. àrárá o kò ní kẹ́ wá náwó o òun ló máa náwó ẹ̀ o fẹ́ fi ràn mí lọ́wọ́ ni o. òun ló máa máa san owó ó ti yé mi mo tó fẹ́ ṣe ti yé mi owó oṣù ẹ tó máa máa gbà òun ló máa máa fi bẹ́ẹ̀ sanwó léwu. àrárá o kò ṣe pé owó oṣù mi ló fẹ́ máa fi ṣe ó fẹ́ máa ràn mí lọ ni owó oṣù mi ọ̀tọ̀ owó oṣù mi máa máa lọ déédéé ó dẹ̀ máa máa wọ́n mi lọ sí skul yẹn náà dédé. owó oṣù ẹ máa máa lọ náà. bẹ́ẹ̀ni. òun ló fẹ́ máa san owó lápò rẹ̀. wọ́n ní kémi náà ka ìwé kémi náà lè fi di ọ̀gá kémi náà lè fi máa gbìyànjú sẹ́nu iṣẹ́ kémi náà máa san owó oṣù fún wọn. Hmm. èèyàn lọ̀gẹ́ èèyàn ni tó tiẹ̀ fi lè ronú wípé ó yẹ kó kàwé kíwọ náà lè dé ìkú ẹni tó máa máa gbọ́ ọmọ ọ̀dọ̀ tó tún máa máa sanwó fọmọ ọ̀dọ̀ èèyàn dáadáa ni irú wọn ṣọ̀wọ́n àìrú èèyàn bẹ́ẹ̀ ṣọ̀wọ́n ó dẹ̀ ẹ́ pọ̀ mọ́ ọmọ tọ́ nìyẹn Ah, ah. mi ì rí irú ẹ̀ ò pọ̀ bíntín ni irú wọn tó máa ń ronú bẹ́ẹ̀. Ah. àmì ẹ ṣáàbà mi máa gbàdúrà fún kẹ́ ń bá mi fàdúrà ràn án lọ́wọ́. àdúrà ẹ ti gbà ó máa máa ríṣẹ ọwọ́ ẹ máa máa ròkè ni ó máa ṣoríire ó máa dáa fún àwọn ọmọ ẹ pàápàá bá láàánú pàdé ọwọ́ ẹ ò ní kàn sàlẹ̀ àpò sọ fún pé tó bá ti ń tọwọ́ bà kò báyìí owó ló máa máa fà jáde ni mo sọ bẹ́ẹ̀ fún ó wò báyìí ó ṣe mí lóore mi ìbínú mọ́ mi ìbínú mọ́ mi ìbínú mọ́ oúnjẹ wà ẹ oúnjẹ wà lé mo ti ẹ̀ṣẹ̀ rò fọ́ ni ẹ̀fọ́ ẹ oúnjẹ wà lé oúnjẹ wà lé. ẹ rẹ sà á lè yẹun á lè fi lẹ́yìn sà. ok a a lè fi a wọlé ẹ ẹ lè gbọ́. so what's the problem. no problem sir uh, uh, mọ́mí kọ́. ok wọ́n ti wá ń chop àwọn àbúrò mi náà kọ. Ah, àwọn kò ti lọ sí skul kódà èmi nìkan mo kun lé báyìí. ok wọ́n ti lọ sùn. ẹ lẹ lẹ. ẹlẹ́dà mi máa fi ṣàdánwò mi ìbànújẹ́ ọmọ mo ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ látàrí ẹ̀sìn mi o ẹlẹ́dà mi máa fi ṣàdánwò mi. ṣe fún wúrà àṣekúpani ọ̀dájú ọmọ àbákùn ọmọ tí yóò pẹ́ mímí má taari ẹ̀ sí mi ẹlẹ́dà mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari mi ẹlẹ́dà mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari yẹ sí mi o ẹlẹ́dà mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari sí mi o ẹlẹ́dà mi má fi ṣàdánwò mi. bákan náà mo kí ìlànà tẹ̀sí sọ́nù ọyẹ́ ronú bí ti ráyè sí. bí mi tẹ̀ ṣe wà ìtọ́jú mi tẹ̀lé wọn délé màá gba àwọn fóònù wọn màá mẹ́sàn-án wọn jẹun wọ́n dẹ̀ lògùn wọ́n dẹ̀ sùn wọn jáde bí for a week wọn ò lè jáde nulẹ̀. that's nice but dad dad ṣé o tẹ̀ ń ṣe báyìí náà ẹ mọ̀ pé tẹ bá ṣe ń ronú ẹ máa fún àwọn problem àwọn fúnra wa náà ní lè concentrate ẹ máa ronú ni. ẹ dad ẹ má ṣera yín léṣe náà. Ayọ̀mídé Débọ̀ sà ẹ wò mi ò ní sọ pé ọmọdé ń ṣe yín ẹ ní mò ń ronú mò ń ronú báwo ni mi ò ṣe ní ronú níjọ́ wo ni owó kàn déédé dìsàbí àtàròwó same thing ọ̀rọ̀ mọ́tò náà tún lọ bẹ́ẹ̀ <laughs> mo wá sunkún mo lọ bá bọ̀dá mi kalẹ̀ jáyé bọ̀dá ń sọ fún mi wípé láàárín òye ní sọ́jọ́ méje gbogbo ẹ̀dá tó bá wà nídìí ọ̀rọ̀ bó ṣe ń rí jàgàjàgà tó ń rí rúdurùdu yìí. ọjọ́ wa ń bẹ̀ náà lọ fi sọ. kò jújọ́ kẹrin lọ ni bọ̀dá fò ṣánlẹ̀ tán kù ṣé ẹ̀yin ò mọ̀ wípé kankan wà ní ọ̀rọ̀ yìí. dáàdó lè jáwọn eh, ọlọ́run. ọlọ́run kì í ṣe búburú. ó dàbí pé irú àwọn àṣà wa eh, àtàwọn òrìṣà wa tá à ń gbàgbé nítorí ọ̀làjú tó dé ló dàbí pé kò jẹ́ káwọn kankan yé mi. ẹni tó bá sọ lẹ́nu ó sàpòyà kọ́ ni ṣé wá rí ibi tí mo wá sọnù yẹn màá wá padà sílé báyìí. Eh, mo fẹ́ kó yé yín wípé orúkọ yín tẹ̀ ń jẹ́ Fáṣọlá kò ń ṣe dókítà Ṣọlá lórúkọ yín o. Ifá ló ṣọlá o now bàbá kan wà lọ́dọ̀ wa bàbá ajílàlá ẹ̀ṣọ́ ló ń pè é ajílàlá ẹ̀ṣọ́ màá dọ́dọ̀ bàbá yẹn màá jẹ́ kó yé bàbá yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ màá make sure pé wọ́n rò òkú bọ̀dá mi. olóòkú kí ni kan tó ń jẹ́ bẹ́ẹ̀ sá. <laughs> bọ̀dá mi kí ló máa ṣe yín náà ṣé ẹ̀mọ́ tí mo kọ́ ròkù ni bọ̀dá mi ṣe ríròkù simply means àwọn tí ó bá ti kú kọ́ màmá wa disturb èèyàn ṣèbẹ̀ rántí ìgbà táwa kékeré náà ṣé wọn pé tábà wà nílé akọ máa rí pé lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní ṣe gbà àdẹ̀ní eré kọ̀ọ̀kan tó ń do orí ipá àná lè má ju okò tàdẹ̀ní eré yẹn àwọn òkú tó ti kú yẹn ló máa wá dá yẹn lámù bọ́tọ́ bá ti ro wọn ní <laughs> wá mọ́ àwọn màbá tí wọn lọ wọn ní lè disturb abidad. ẹ ẹ gbọ́ sà. ah èwo ni ẹ gbọ́ ṣé mo fẹ́ parọ́ ni báwọn tẹ́lẹ̀ báyìí kéré báwọn tẹ́lẹ̀ wo fíìmù. ó máa ń ẹ kí wàá di tiwọn bọ̀ sẹ́yìn lẹ pa kí ni títí. kó má máa wá di tọ́ bu amọ́ ẹ̀ nà ó ẹ̀rù nílé máa bà wá nù lẹ. ẹ wọlé kẹ wá lọ jẹun ẹ ju wẹlẹ. Ah, ó láwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ mọ̀ máa jẹ́ kó jẹ yín lẹ́nu. Ayọ̀mídé. Yes, sir. Adibo Wale. I'm sorry for you. Yeah, I will now tell you. Ṣẹ̀rí tó bá nà ọ́ ẹni tó pa ẹni tó kú tá à ń sọ yìí ẹ wò tí ẹni bá lo oògùn bí àárọ̀ ni òun ló máa lo ọjọ́ mẹ́ta lórílẹ̀ aláyé á tẹ̀ lókun yẹn ni. yes. dad ah. <laughs> ẹ mọ ọtí máa sọ mi mọ̀ pé kí ni ìwà fẹ́ pa àfùbẹ́yẹn ni ṣẹ́ni tó bá jẹ́ nǹkan tó wà powerful tó yẹn ah, ẹ fi kọ́ wa láti dènà ẹ ṣe filẹ̀ fọlọ́run ẹni bẹ̀rẹ̀ tó bá gbóyà mú wa lọ́wọ́ ká filẹ̀ tó bá dẹ̀yẹ pé ṣe náà lọ́pa ẹ filẹ̀. ẹ no no no no no no no no no ah, ẹ má sọ bẹ́ẹ̀ nà ọ́ ah, ṣe bí wọ́n sọ pé tó bá ti ro ẹni tó pa òkú ló máa lọ disturb ló dẹ̀ máa pa eh. ẹ̀hẹ́n kò sí nǹkan tó kàn wá nà ẹ jẹ́ àdẹ́wé lọ ṣe ẹ jẹ́ kó ṣe ẹni tó bá dẹ̀ pa dẹ̀ kú. wọ́n náà sọ pọ̀ dáàdì dẹ̀ náà máa lọ ṣé kò ṣe pé bóyá wà lọ́ máa lọ ṣé náà àbí dáàdì tó bẹ́ẹ̀ ilẹ̀ lọ. àbúrò tẹ́mi tí a ti sọ ni pé tó bá yà sọ abẹ́ sọ́kà náà lọ sí. wọn ò lè kọ irú àwọn màwò lọ́nà. nǹkan tí èmi kàn máa sọ fún yín ni pé tó bá ti dijọ́ monday mo fẹ́ lọ síbẹ̀ mo fẹ́ dọ̀dọ̀ bàbá jílà lájọ́ monday ìwọ ayọ̀mídé ìwọ ló máa gbé mi lọ má lọ síbi kan jọ yẹn wà gbé mi débẹ̀. Ah, wá èmi. níjọ́ monday yẹn àṣírí ẹni yẹn á tù. Okay bá wọn mú lé lọ́ǹtì. ẹ fọlá sí ẹ ọdẹ lọ rẹ. ọwọ́ wọ́n wọ́n dájú kọ́ lọ pààyàn. ẹ ẹ òun kọjá pẹ̀lú ẹ ẹ ọ̀la àwọn fọlá fẹ́ pààyàn náà tó bá rò kù ní ọ̀la. ọlọ́run bá fọmọ ṣe fìdínà tó fi ṣe pàtìyẹ fáwọn tó ní kì í dẹrù rárá o ẹ̀yin èèyàn kábímọ kákọ́mọ ó dẹ̀ gbọ́ gbọ́gbọ́ kó fi ṣèwà ọlọ́run ni ìmọ̀ ṣe òbí kankan kọ́ ọmọ ìdú ọmọ ìfọkànbalẹ̀ ní kórí mi ó tari sí mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má tari ẹ̀ sí mi ó ẹlẹ́dàá mi má fi ṣàdánwò mi. sleepless nights so mo kọ́ pé kí n busy pẹ̀lú system there. Okay, I really don't know that. Dad, sorry. I have to do this. I'm sorry. No, you don't. Oh. Or one or two things, you know ó dẹ̀ really bug mind me. ó really touch me, gan so kò jẹ́ kí this lè sùn rárá. Dad, why are you doing this now? I kì í with pé dókítà for sọ Only yín, wọ́n ní ìrònú ò Then why, why? Why yẹ kí n mọ̀ kí n bá ṣe wà nílé The same thing nígbà táwọn ẹ̀gbọ́n mi rí náà wọ́n mọ̀ ń bá mi sọ. Ẹ dájú ọmọ àbákù ọmọ tí ó pè mí mi má taari mi ẹlẹ́dàá mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari mi ẹlẹ́dàá mi má fi ṣàdánwò mi. ẹ bá wọlé náà ọrùn a máa ròyìn dad ẹ dìde sẹ dad ọmọ mi ah dad dad. jókòó níbi tá a jókòó ńbẹ yẹn náà sọ wípé òun képo jókòó síta kí ló ṣe ẹ́ kí ló dé kí ló wá ṣe. <laughs> kábílì. ó ti ṣe ọ̀gá ẹ̀ ọmọbìnrin yìí ti ṣe ọ̀gá mo dẹ̀ ń sọ. nǹkan tí mo fẹ́ kó yé ẹ ni wípé èèyàn ẹlẹ́ran ara ń sọ ń pa ẹ̀ àwọn tí ò kàwé gan wọn gbọ́dọ̀ ń gbà bẹ́ẹ̀ káwọn torí wọn ò tiẹ̀ ní dọ́rú ẹ̀ wò ni ìwọ tó kàwé wọn wá padà dín just like that ẹ wá sọ wípé ẹ ẹ ẹ ẹ ẹni wá ẹni tó pa wọn ṣé mo sọ pé dókítà ni wọn pa wọn ni ènìyàn ah, ah, wa gbọ́dọ̀ lọ bẹ̀ láyé láyé. Ah, ṣẹ́gun òótọ́ ló sọ bọ́kàn tèmi rí ni wípé mọ̀ọ́sí mi nìkan kọ́ ni dáàdì wa fẹ́ wọ́n pọ̀ èmi nìkan kọ́ náà bí so bàtà àwọn family dẹ̀ ti jókòó tó sọ pé kò ṣe dandan ẹni tó kú ti kú ká ṣèkú ká má wádìí kan ká má tún kan tí kò kàn wá wọ́n lè ti ṣe bẹ́ríà so àwa ti gbójú àrẹ ti pinnugun àti wà alright so kí ló tún expect. ọ̀rẹ́ sórí tí ẹ fẹ́ ṣe fún dádì yìí ọmọ àṣẹ ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín ah, ah, tó bá jẹ́ wípé adìyẹ ni wọ́n pa lọ́nà tí ò tọ́ ẹ gbọ́dọ̀ wà ta ló pa kámá àti ìsọ èèyàn lẹ́nu ara ó tún wá jẹ́ bàbá tó bí yín ẹ gbọ́dọ̀ mọ ẹni tó pa wọ́n ẹlẹ́ṣẹ̀ kò gbọ́dọ̀ láì jìyà ẹ gbọ́ ẹni tó pa wọ́n ah, ó máa dùn ẹ̀mí o ó máa dùn ẹ̀mí tí a bá jẹ́ kí bàbá yẹn lọ bẹ́ẹ̀ ó máa dùn mí gan ó máa dùn mí gan adẹ́lẹ́jà. ọ̀dọ́ wọ̀ rẹ bó tún ṣe sọ yìí ah ó ní wèètò èmi ò rí bí wọ́n ṣe rí o tọ́ màá ní sitiru màá dáàdi ìjókòó sí ìjọyẹ̀ tó fi yí wọn lọ́rùn ah, ta ló wọlé ta ló ṣe lóòótọ́ sẹ́ni yẹn gbọ́dọ̀ lọ gbé ni ojú àwọn kan mo ti gbé gbèsè báyìí ah, máa make sure kí mo wá ẹni yẹn kàn ah, mo ń lọ igan mo mọ̀ kọ́ tí mo fẹ́ lọ ṣe é àwa ṣe eré fàájì ló ṣe. o gbọ́dọ̀ gbé ẹlẹ́sẹ̀ kan gbọ́dọ̀ lọ láì jìyà rubbish nílùú tó lọ́ba tó níjòyè. báwo jà ní kí ni tìtẹ́ bẹ̀ kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀ nítorí ọgbọ́n why can't you just mind your business tíyàn bá kú èèyàn kan kan find ẹni tó pa àbí kí ni kan what what have you got to do with that ṣorí jẹ́ kí n sọ fún ẹ o tí mo ṣe ń rí ẹ tínú mi dùn ó tẹ́ mi lọ́rùn mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yára bá ṣe tán a máa ríṣẹ́ a dẹ̀ máa wà ókè kí ni títẹ láti máa fi ojú sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ dá mi lóhùn náà. kẹ́mi nítorí pé ojóbìnrin lọ̀rọ̀ tí mò ń sọ ṣe yíwọ rárá èèyàn ẹlẹ́ran ara ẹlẹ́jẹ̀ lọ́rùn là ń sọ kì í ṣe ẹranko. kí ni mo sọ gbẹnu ẹ sọhùn ah kí ni tí ọ̀rọ̀ lọ́rọ̀ ká ẹ lára báyìí ná. sori kò ní kí n bẹ sọ gbogbo ilé tó ń ṣe báyìí tó ń ṣe báyìí yẹn wọlé nu ẹ mú tó lè máa advice ẹ pé ẹ ẹlẹ́ṣẹ̀ kan lè lọ láì jìyà ìgbà àwò sórí àwọn tó padà bí ẹ ìwọ ni next gbọ́ mi ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe máa ń ronú ọ̀tọ̀ ṣé kò nọ́mà nǹkan tí mo fún lọ. kí ló ló mà ṣé mo kàn tí o máa rí kókó tí kíkan tó ń sọ ti right mo just say it. ok no problem maa eh? mi mi sọ mo ti sọ fún kó náà dẹ̀ lọ gbé lẹ́yìn ilé mi mi sọ. sori kó tó kó bá mi màá fi ẹjọ́ ìsọ̀kó àbúrò mi kí ni mo ṣe fi tó lẹ́mí kẹ́ yọ̀bọ̀ sí mi. Ah. ṣe fẹ́ pa mí. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ̀ sí mi ó mi má fi ṣàdánwò mi ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ̀ sí mi o ẹlẹ́dà mi máa fi ṣàdánwò mi. ike akọkọ fi ṣe o. pẹ̀lú ọwọ́ wọn ẹ̀rọ ṣe wọ́n tọ́jú ọwọ́ lẹ̀ kí ló dé báyìí lọ́kẹ́ fáwọn ọgbẹ́lẹ̀ iná. ọgbẹ́ ni ó dàgbẹ́ ń yọ̀gàn àbí. wọ́n á bá ọgbẹ́ wí wà á gbé sanwó-ẹ̀ olùdífà fún rẹ̀ rà kí ló ṣe ẹ́. Ah, kí ló ń ṣe kí ló ń ṣe yẹn farabalẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ ń bí ọmọ rẹ̀ àwọn eléyìí ju yìí lọ aṣáàṣì ń nà. o lè kírun fún rẹ so lè dá kí ìdì gbàgbọ́ sí o lè dá kí ìdì bóyá wàá òbí yẹn o lè dúró. kí ló ṣe who is this now. kí ló ń ṣẹlẹ̀. ẹ bẹ kú sáà táìmù náà wojú ni. yes boy. so ay na you wetin happen wey bàtẹ́jú wa wọlé ni you eré òsì wọn súnmọ́ ni tí bẹ́ẹ̀ súnmọ́ ni bẹ́ẹ̀ súnmọ́ kú. ìwọ pẹ̀lú gbogbo àwọn eré paradàradà tó máa ṣe láti kékeré o ti fẹ́rẹ́ pa yẹn lẹ́ àbí báyìí kò rà dára kára kó dà. abẹ́ ni ọ máa kó máa ká asáyé kú sí asáyé jẹlẹ̀. kí ni túmọ̀ ilé báyìí. òwe yẹ kẹ́ mọ̀ pé mo mọ̀ yín náà mo mọ̀ yín dára mo ní ká wá ká ṣe eré ọwọ́ náà. yíù mí yíù wọn lọ wọn lò tó bẹ sọmọ màá ti ah ó mọ náà. irú ẹ. ah ok. àbá ah, máa bẹ́ẹ̀ níbọ̀ ìwé àwọn àwọn kọ̀ọ̀kan sàn dáadé ah gba ilé èmi ló bá sọ̀rọ̀. àbá gbójú. ah àgbà jàre àwọn ìjà lọ tẹjọ kóra yín rìn tẹ ẹ ṣe àdáadáa kiri. àwọn ọmọ ìjà ojú ẹ̀ mo ń o ah, ẹ já àwọn ṣá bàbá wọn wí o. Ah. ẹ kò tún wèé i go get you ṣé you know ó kéré gan ó kéré lórí ọ̀tá àbátọ̀ mo ní kó kúrò ay sọ fún àwọn ọjà lọ ẹ̀ eh, gé mo tún repeat ẹ̀ kọ ẹ kóra ẹ kúrò bí jàre ẹ kúrò lọ́nà. ó dà ó dà ẹ ń yọ àbí ẹ ń yọ. ẹ lẹ fún wọn lọ́rọ̀ sọ báyìí wà ẹ lẹ fún wọn lọ́rọ̀ sọ ẹ mọ̀ ṣẹlẹ̀ àbúrò mi ni mo yẹ sọ ẹ fara balẹ̀ kó ń bí kẹ́kọ̀ọ́ wẹ́ẹ́ ṣe. kódà ẹ̀kọ́ ti fún iláyọ̀ yọ àbí wọ́n ti fún iláyọ̀ yọ. ẹ̀gbọ́n aṣẹ́wọ̀n náà lè craze ní kí ló ṣe yín sìn èèyàn sọ fún yín ṣé torí pé mo kàn ń wò pé fi wọ́n lẹ̀ pé ẹ̀gbọ́n mi wọ́n fọ́ ẹ sí wọn ok ṣẹfẹ́ jà ni ṣẹfẹ́ jà ṣẹfẹ́ sọ̀rọ̀ ni. àgẹ̀tẹ̀ àti síbi tí wọ́n sẹ́ndí o. ọlọ́ àpọ̀n ilé so ẹ̀yin bọ̀ ó máa kúrò sí kámú. olówó àlàbò kọ́kọ́ fẹ́kẹ̀ mọ́ náà ẹja máa fi kéyìn ẹjẹ káwa máa. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ̀ mi o ẹlẹ́dàá mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ̀ mi o ẹlẹ́dàá mi má fi ṣàdánwò mi. Mr. Man, you are under arrest. Get out! Get out! But for what now? To back this station now. Move. Kí ló fa embarrassment ẹ̀ rẹ̀ kó bọ̀n mo fẹ́ wọlé sínú mọ́tò mi ẹ̀ rẹ̀ pariwo Mr. Man, you are under arrest. Kí ló ṣẹlẹ̀ gangan? To back this station, wọ́n máa mọ̀, come on move. Back this station yẹn. Kò sí wàhálà ẹ gbé mọ́tò yín tẹ̀lé mọ́tò mi ń gbà Come on listen and listen good òkè ń ṣèbọn tó wà lọ́wọ́ yín ló ń dẹ́rù bèmí o ẹ lè máa mọ̀ o ẹ̀rọ àṣẹ mọ́tò yẹn o ọmọ mú o aṣọ tó wà lọ́rùn yín ni mo fẹ́ ẹ gẹ́ <laughs> listen gentleman. Mr. Man move tó bá gbìyànjú láti sálẹ̀ máa fi mọ fún ẹsẹ̀. bọ̀dá ló máa gbé mọ́tò mi tẹ̀lé wa tó bá gbìyànjú láti sá lọ ọ̀rọ̀ àti ìbọn ẹlẹ́sẹ̀ tó bá gbìyànjú láti sá lọ àti ìbọn fún ẹlẹ́sẹ̀. ìyàwó rẹ̀ ike ìrìnàjò ló mú ìyá yìí sá lọ fún kí ni. ẹyà ẹ̀rọ sílẹ̀ kankan ní now ẹ ṣí mọ́tò yín fún mi tó wọlé ọ̀pá. ọlọ́run bá fọmọ ṣe fìdínà tó fi ṣe pàtìyẹ fáwọn tó ní ìdẹ̀rùn rárá o ẹ̀yin èèyàn kábímọ kákọ́mọ ó dẹ̀gbọ́ gbọ́gbọ́ kó fi ṣèwà ọlọ́run ni bímọ ṣe òbí kankan kọ́ ọmọ ìdùnnú ọmọ ìfọkànbalẹ̀ kórì mi ó tari sí mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má tari ẹ̀ sí mi ẹlẹ́dà mi má fi ṣàdánwò mi. ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán mo ti falẹ̀ falẹ̀ falẹ̀ mo ti dẹ́ lóhùn dáadáa ẹ jọ kí ló wá kì í ṣe. aisha gbọ́ tí mo sọ kalẹ̀ bọ́nà ti máyọ̀mí dé wọ́n ti máyọ̀mí dé sí police station náà. ẹ sọ ẹ má bínú ṣé èyí eh, eh, tí àwọn ọlọ́pàá sọ pé Ayọ̀mídé ṣe ṣé kò ṣe. wọn ló pẹ̀gbọ́n ẹ̀ ni. ṣé kò pẹ̀gbọ́n ẹ̀. ẹ eh, no no no no ọlọ́pàá ti ṣe investigation ò ní wọ́n ṣe mú tí ò bá pa ẹ̀gbọ́n ẹ̀ kóòtù á sọ pé kò pẹ̀gbọ́n ẹ̀ o wọ́n á dẹ̀ fi ẹ̀ tó bá dẹ̀ pa ẹ̀gbọ́n ẹ̀ lóòótọ́ kóòtù á jẹ́ ilé tàbí kó sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ dásọ̀ ẹni tó bá bímọ ọ̀ràn láyé yìí òun ló ń pọ̀ nígbà tí Ayọ̀mídé bẹ̀rẹ̀ sí wà jákujáku yẹn ṣé mi ò bá ẹ sọ̀rọ̀ kí lóorí ṣe sí kó fún mi títí títí títí títí tó fi join court tó fi lọ pa ẹ̀gbẹ́ ẹ̀ àbí tó bá pẹ̀gbẹ́ ẹ̀ tán ọ̀dọ̀ wa ló ń bọ̀ tó bá bẹ̀rẹ̀ sí wá pa wá náà tó bá yẹ pé wedding ló fẹ́ ṣe fún ọmọ ẹ̀ tó bá pè mí tí n bá rí owó lọ́wọ́ màá ya owó màá support yẹ tó yẹ pé graduation lọ́mọ ẹ fẹ́ ṣe màá gẹ fìlà báyìí màá jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ìyá ọmọ ṣùgbọ́n kí ọmọ jẹ́ criminal mi ò ní dé police station wò ẹni tó bá bímọ ọ̀ràn òun ló ń pọ̀n ìyá àbíkú ni àbíkú ń já lọ́múṣán ó pẹ́ tó sọ. sọ́mi ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ṣàánú mi. kírímínà mi ò ní lè ṣe láyé. ẹ mọ yan ẹjọ nítorí Ọlọ́run ẹ mọ yan ẹjọ. ẹ lo ẹ má pin owó yẹn o ẹ ẹ láyé láyé láyé. bọ́dá mi. máa fi ṣàdánwò mi ìbànújẹ́ ọmọ mò ń bẹ̀bẹ̀ ọmọ lásán àdánwò ọmọ má taari ẹ sí mi o ẹlẹ́dà mi má fi ṣàdánwò. ọkọ mi. ìṣẹ́jú márùn-ún ló fún yín. Ah, ọkọ pẹ̀lú pẹ̀lú ìgbàlá ló ń dúró ẹ̀ jẹ́ léṣe Ayọ̀mídé tó fẹ́ pa mí ni báwo ló ṣe ṣẹlẹ̀. ó yé mi wọ́n lè mi mọ́ ah, kò yé eh, mi. madam ẹ̀yin náà mọ̀ pé mo ń wà páńlé kí lẹ̀yin gan wò tó fi wọ̀ lára tó báyìí. Ah, ẹ ṣé ọ̀gá ọlọ́pàá ẹbí èmi náà kọ́ Ayọ̀mídé tẹ̀ mú lọ́wọ́ mi yóò ní bọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́. kíní yìí náà. mo ń bọ̀ nù jù. látàárọ̀ o fẹ́ ní tìǹ sínú o kàn fèsì iṣẹ́ ń bẹ̀ yẹn. mi ò sọ pé mi mú bọ̀tí nǹkan tí mo fèsì iṣẹ́ wa èèyàn gbọ́dọ̀ concentrate gan torí gbogbo workers tí mo ṣe látàtàárọ̀ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú movement lórí iṣẹ́ wa. of course. àmọ́ nǹkan tèmi rí bíbá yóò dàbí kankan draw bíi survey bó ṣe jọ lójú mi nìyẹn. pé ó jọ bíi survey. yes. ẹ bíi survey nǹkan táwọn surveyors máa ń lò ẹ bó ṣe rí nìyẹn bó ṣe rí gangan go get it right. navigator kan ni mo ń navigate movement. ọ̀tẹ̀ hmm. èèyàn bá fọpọ́ lọ ṣe èèyàn lè gbé gbági báyìí kan gba south tán gba north lọ gbogbo nǹkan bàjẹ́ nìyẹn. mẹja ibi tí mo wá dé lórí iṣẹ́ yìí ṣùgbọ́n pé ó ṣe ṣe kí wọ́n gún assist mi ṣá. Hmm. ṣoríṣẹ́ wa ọ̀la ọlọ́la yìí bí mo ṣe sẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ yìí mo sẹ́ẹ̀tì ẹ̀ ó máa need document kan máa dé títí thirty minutes á bọ́ sórí system to bá bọ́ síbẹ̀ ó máa need èèyàn tó wà trustworthy tó láti jẹ́ èèyàn tó sincere pẹ̀lú mi hmm, lórí iṣẹ́ wa ni ojú àwọn boys wa lè this time around onítọ̀hún yẹn láti dúró fún mi láti gbogbo dọ́kúmẹ́ǹtì wa yẹn bá dé tó máa lè dúró fún mi láti sign fún mi torí a máa lọ síbẹ̀ ni màá lè mú ẹ lọ sí ibẹ̀ tó bá jẹ́ pé olè tó péyàn ò bá lè ṣe àwọn tó lè ṣe fún yàn bóyá bàbá ìyá àǹtí àbọ̀yí ẹ̀gbọ́n èèyàn bọ̀tù wọn náà mọ̀ gba àwọn fámìlì mi àgbẹ̀ ẹgbọ̀rẹ̀ ti kú tán bí ìgbà kan ti fẹ́ kú tán ni so mò ń wò pé tó bá yẹ pé wọ́n máa lè ṣe kó ṣọtí mi màá mú ẹ dání lọ́la wà lọ dúró fún mi bẹ́ẹ̀ tó o bá ti lè dúró <laughs> igi ọ̀la dé. so èmi ni mo fẹ́ lọ ṣe tó bá gbà láti ṣe fún mi i'm not forcing you but tó bá gbà láti ṣe nígbà tá a ṣẹ́ṣọ́ ni owó dé nìyí ó dé ó dé ó tún dékun tilẹ̀. ìṣọ̀tí à máa dúró gbogbo nǹkan tó bá ti fẹ́ kí n ṣe fún ẹ lórí ọ̀rọ̀ ṣe ẹ ṣebí tó bá ti dáa fún èmi ni mo ní nà án máa dúró fún ẹ. wàá dúró. mo ti dúró iṣẹ́ mi ni mo dẹ̀ máa ṣe. wàá dé sáyẹn. kó ní problems so ṣé yẹn ló tún wá ń sọ fún mi. Zero. My chair. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀pá tó wà lọ́wọ́ ẹ̀ àti kúkúrú àti gígùn? Actually mo ti gẹ̀ẹ́tì ọ̀pá gígùn mẹ́ta sí then mo gẹ̀ẹ́tì kúkúrú méjì sí mo dẹ̀ pé yẹn náà tó wà for operation. Ṣo ní ṣiṣẹ́? Yes, ó wà mẹ́rin. Ìyẹn náà ti tó pẹ̀lú AK-47 tó wà lọ́wọ́ mi. Rẹ̀rẹ̀ arun, àyún lọ, ìwọ máa yé mi ìdílé la máa bá kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣá nǹkan yín jẹ torí mi fẹ́ wọlé lọ sùn tèmi. ọjọ́ tá a sùn mọ́lé bẹ́ẹ̀ tó máa fi ṣe náà ní gbogbo ilé tí ó next year yeah next year okay mo rí iná ẹ ṣe. ẹ kú àlè. ọjà rí àwọn ọmọ ẹ báwo ló ń lẹ. ẹ̀yin dà. Kúnlé mi ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ pẹ̀lú àwọn gáàsì so mò ń fi àsìkò yìí sọ fún ẹ pé kò sí àyè láti lọ sí anywhere. mi ò jáde èmi gan ò jáde èmi tó ti rẹ̀ mo ṣe ń wọlé lọ yẹn mò ń lọ relax ni àbí jíjáde rú olówí ṣé wàá fẹ́ jáde ni. àní ò lè lọ sí operation kankan lásìkò yìí láti èyí lọ títí di ọ̀sẹ̀ kan kò sí àyè láti lọ sí operation kankan. ó hold on hold on pé mi ò gbọ́dọ̀ lọ sí operation kankan láti ìsìn lọ títí dọ̀sẹ̀ tó ń bọ̀. bẹ́ẹ̀ni tó bá yẹ pé o mọ irú operation tí n lọ lọ́la yìí kò ní dá báńkì tó sọ yẹn we are talking of millions of money millions of money jẹ́ ń lọ kíákíá oníkọ̀sáyé ṣé o fẹ́ kówó yẹn fún mi lé ní ní mo béèrè oníkọ̀sáyé kí n lọ sọ operation tó bọ́ mo ti tí n bá lọ kí ló ń sọ yìí à má gbé yẹn wá màjà má gbé yẹn wá dúró mo ti ń fẹ́ sọ rẹ̀ ń fẹ́ sori tí n bá tiẹ̀ lọ gbogbo operations pátápátá lọ́dún yìí tọ́lá yìí tọ́lá yìí we have done all necessary arrangements ogun ńlá ló ń bọ̀ ń bẹ̀ kì í bàtí atamátàsé operation ni mo táàgì orúkọ tí mo táàgì operation yìí mọ́ atamátàsé tá a bá lọ tá a bá bọ̀ yàrá ìyàwó dé jẹ́ ń lọ jẹ́ obìnrin mo lọ́ọ́ pàdé obìnrin ní àbí àbí ìwòwò ni pé ẹ pẹ̀lú ilẹ̀ kíní ṣe ṣùpìlì ni mo lọ parí ṣe bí business ni. àǹso nǹkan tí mo fẹ́ sọ fún ẹni mi sọ fún ẹ̀yin Kúnlé ò lọ sí operation kankan nǹkan tí màá sọ yìí. ọ̀rẹ́ àwọn ti gbọ́ mi ò lè lọ. mo ní wá tó wí o mi ò lọ mọ́ mi ní lọ mú àlẹ́ àṣẹ tó bá ti pa náà níyà kí ló ti mi ní gbọ́rọ̀ sí ìyàwó mi lẹ́nu gbàtọ́ pé Europe làwọn obìnrin ló ń pàṣẹ. Mr. Boluke bá ṣe ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ ti lóyún. oyún bá wò kò pọ́síbù mi ò lè lóyún ah! ẹ wò àǹtí nọ́ọ̀sì kí lẹ fẹ́ ṣe fún mi báyìí torí pé mo fẹ́ bà oyún yẹn jẹ́ ni mo fẹ́ bà jẹ́. kò sí nǹkan tí mo lè ṣe fún yín o torí ẹ̀ ò tí ń gan kò bá ń pé bóyá kẹ ṣe ń rán sún tìbà ìdẹ́nìtì kẹ bá fi bà oyún yẹn jẹ́ kò advisable fún gbogbo obìnrin láti ṣe oyún àti pé health ti ń gan ògbé gbàgbọ́n kẹ́ mọ advice yín kí ẹ má pè mí ara yín wíwú o. àǹtí nọ́ọ̀sì nǹkan tẹ̀ ń tọ́ láti sọ fún mi sí ni pé kò sí nǹkan tẹ̀ lè bá mi ṣe sí ok no problem màá máa rí later. Ah, ọ̀gá ọlọ́pàá ẹ̀bí máa ń lè ṣàánú mi ẹ bá mi lè ṣàánú mi ẹ bá mi lè ṣàánú mi. wọ́n ti What's mi lọ kílẹ̀ bí mi tí mo jẹ́ o kílẹ̀ bí mi kílẹ̀ bí mi tí mo jẹ́ o. ṣèbó ní ohun tó ṣokùnfà ilẹ̀ mi obìnrin tí wọ́n sọ ń kú mọ́lú ilẹ̀ mi ilé tó jó ló ṣokùnfà ilẹ̀ mi tó mú ni mọ́ ọdún ẹ̀kẹ́ ilẹ̀ mi ọ̀ká bímọ tiẹ̀ sílẹ̀ ilẹ̀ mi ọ̀ká bíi torótoró ilẹ̀ mi ẹ̀ṣin bímọ tiẹ̀ sílẹ̀ ilẹ̀ mi àtọ̀wárí ló fi bí ilẹ̀ mi ṣe bí tẹnitẹni ilẹ̀ bí tẹkísà ní tààtàn ilẹ̀ bí àkẹ́kẹ́ bí wọ́n sílẹ̀ ilẹ̀ bí òbí tìjàtìjà ní ilẹ̀ bí bàbá bá bímọ sílẹ̀ ilẹ̀ bí ṣíṣirò ni wọ́n ṣì ní ilẹ̀ bí a ní pé kílẹ̀ bí mi ilẹ̀ bí mo ní kílẹ̀ bí mi ilẹ̀ bí ẹ̀ bàbá yìí ẹ fi kọ́gbọ́n ilẹ̀ bí gbogbo agbọ́mọ bàfọ́ṣù ilẹ̀ bí tó ń pọ̀ mí òkèlú ti sálẹ̀ ilẹ̀ bí ẹ jẹ́ a máa ṣọ́wà lílẹ̀ bíbí ọmọ hùwà tá ó fi jẹ̀ka lílẹ̀ bíbí àbámọ̀ tó bá di lọ́la lílẹ̀ bíbí ẹ ṣayé eré kó lè dùn kó lè dùn kó lè dá nígbẹ̀yìn lílẹ̀ bíbí kẹ̀yà ẹ ò sì mi ogun lílẹ̀ bíbí ẹja ẹ ò sì mi fìtínà lílẹ̀ bíbí ẹja ẹ ò sì mi.